ètò wa ètò kan tí gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ ilẹ̀ Yorùbá tí a fẹ́ gbọ́ tá a sì fẹ́ wò Ìtàn Yorùbá la pè ètò pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà àtúnkíwa kó àbọ̀ sí yàrá ọgbọ́n yàrá ẹ̀kọ́ ibi tá a ti máa ń kọ́ wa ní ọgbọ́n tá a ti máa ń kọ́ wa lóye tá eh, a ti ń jẹ́ àwọn nǹkan tí ò yé wa nípa ìtàn kó yé wa léyìí tí ò mú jà lọ́wọ́ tí ò sì mú ariwo lọ́wọ́ ìtàn pẹ̀lú àlàyé pẹ̀lú ẹ̀rí ni ilé tí a fi ń yé wa nínú agbègbè yàrá tí a wà yìí kọ́mọdé wa mo kí àgbà wa mo kọ́kùnrin wa mo kí obìnrin wa mo kí gbogbo àwa tí a ti ń bá wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tó ṣe pé kò sí nǹkan míì tá a gbé lẹ́kàn tá a sì gbé láyà náà ni pé bó ni ìtàn àti àṣà wa ọ̀sẹ̀ ní parẹ́ àwa náà ní parẹ́ máyé lára mo kí wa o ẹ kú àbọ̀ sórí ètò wa ìtàn Yorùbá bí a ṣe ń wọlé ohun àkọ́kọ́ tí a máa ṣe náà ni pé ẹ má bá wa ní ètò yìí káàkiri ẹ máa ṣe ẹ máa fi sọwọ́ sí àwọn èèyàn Eh, máa fi sọwọ́ sáwọn èèyàn káàkiri ẹ máa tẹ lọf ẹ máa tẹ like bẹ́ẹ̀ ṣe ń wà lórí Facebook náà ni ẹ̀ ń wà lórí TikTok ọ̀nà méjì tí ẹ ti ń wọ́ wá láìfù live lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ wà wò ní orí YouTube lórí ìkànnì ìtàn Yorùbá náà ni gbogbo social media tá a wà ìkànnì ayélujára wa náà ìtàn Yorùbá náà ni à ń lò ń bẹ tẹ bá fẹ́ mẹ́sàgì wa lórí Gmail náà ìtàn Yorùbá ni. a wà lórí Instagram ìtàn Yorùbá náà ni hmm, a ní eh, channel náà lórí WhatsApp ìtàn Yorùbá náà ni kí wa ìjà máa kó àbọ̀bá ṣe ń darapọ̀ mọ́ wa orúkọ mi ò fìgbà kan yí padà ààrẹ Laji Abbas ni orúkọ mi òbòrèbòrè dáná tàsí jù dáná tàsí gbó èmi a máa wí pé ìtàwó ojú ni lọ olóyè ilẹ̀ Ìbàdàn ni mí ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn lábẹ́ babawo olùbàdàn tilẹ̀ ìbàdàn oníbodè ilẹ̀ òtù yín náà ni àwa náà láti tó gba ọ̀pá àṣẹ ààrẹ òpìtàn ilẹ̀ yorùbá lápapọ̀ èmi náà kọ́ ọlọ́run ọba ni ìdùnmáre jẹ́ ńlá bí onílé ìjà máa kí wa kó àbọ̀ ẹ máa ṣe ètò bá a ṣe ń wọlé ẹ máa ṣe ẹ máa ṣe ẹ lẹ́jẹ̀ wọ̀n lẹ́jẹ̀ wọ̀n ẹ máa ṣe ẹ lẹ́yọ lẹ́yọ ẹ máa bá wa ní ètò yìí eh, mo rò pé ètò tá a ṣe kàn iná ni èyí tá a ti sọ̀rọ̀ nípa ta ni Ọ̀rúnmìlà léyìí tí àfàwà Abdulhakeem tí wọ́n ti sọ ìtàn nípa Ọ̀rúnmìlà léyìí tó jẹ́ pé ìtàn tí wọ́n sọ nípa Ọ̀rúnmìlà ọ̀hún kò rí bẹ́ẹ̀ kí tẹ̀ tó wá ṣe àsìkò tọ́rọ̀ ń lọ lọ́wọ́ tá à ń bẹ lọ́n pé kó paná wàhálà tí ń bẹ ńlẹ̀ nílẹ̀ Yorùbá ìjà òwò kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́jà ìjòwò a máa ṣẹlẹ̀ nínú ilé ìjòwò a máa ṣẹlẹ̀ kódà kó jẹ́ tọmọ tìyá kó ṣe tẹ̀gbọ́n tàbúrò kí wọ́n jọ máa pàtẹ sójúde kíkan máa tà kíkan máa tà wọ́n ò ṣòrogún bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ẹ̀sìn christianity àti ẹ̀sìn islam wọ́n jọ ọmọ bí wọ́n ṣe jọ máa ń kóra wọn lọ́mọ ìgbà tí àwọn christian kọ́kọ́ lo fọ́múlà tó lágbára ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn skul lẹ̀ gbogbo àwọn skul tí wọ́n ń dálẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ìwọ tó bá ti lè ṣe christianity o mọ́ wà léèwé àwọn tó bá dẹ̀ sọ pé rárá àwọn ò ṣe wọ́n mú wọn díẹ̀díẹ̀ wọ́n máa mú sí wọn lórí ọ̀pọ̀lọpọ̀ ń di christian látara pé ó lọ sílé ìwé christianity ìgbà tọ́rọ̀ pọ̀ táàrò yìí pọ̀ lórí ẹgbà náà bàbá wa Sheikh Adam ṣe wá àsìlè lórí pé ẹni wọ́n ẹni pé tí wọ́n sọ pé tọmọ yín tó bá fẹ́ wá school àwọn tí ó ti lè convert kò di christian bàbá ní ṣe wọn kò sí tó burú bẹ̀ sí báwọn náà ń pèrò sọ́dọ̀ wọn ni pé èmi náà ní ìsìn báyìí mo dá amẹ́ríkà sílẹ̀ lágége èèyàn wá lóun fẹ́ pé òun ò ní ṣe islam òun ò ní sọ pé lọ kíw rẹ̀ ń bò mí kí ló tèmi fẹ́ kọ́ mo fẹ́ kọ́ pé kó bá lè ṣe islam ni kó lè gbọ́ islam yanjú àárẹ̀ pé ó ti wà tipẹ́ ṣùgbọ́n àwọn tí ọba jẹ́ onílàákàyè tó rí wọn pé kéèyàn máa pèrò sínú ọkọ rẹ̀ wọn ò rí gẹ́gẹ́ bíi pé níta wá fi lè mọ́ bára wa jà ni àbí táwọn fi wá láìfẹ́ ara wa ó dàbí àwọn onímíkra nìbàdàn ni ibi tí wọ́n ti dúró tó míkra kan dúró tí ń sluggish lọ́wọ́ èmi ò dé yóò pèrò ó lè gbé mọ́ lára ni máa ń wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àti christian nílẹ̀ yorùbá àti muslim nílẹ̀ yorùbá àwọn wo náà ni a kó lọ́mọ iná làwọn olórìṣà ọmọ àwọn olórìṣà náà la kó àwọn olórìṣà pọ̀ láwọn ìlú kan sí ìlú kan láwọn ibì kan wọ́n gba òrìṣà kan láwọn ibì kan wọ́n ní gba òrìṣà kan ṣùgbọ́n àwọn ìlú tó bá ti jẹ́ pé míṣọ̀ um, wà ń bẹ̀ tó ṣe wípé àwọn èèyàn tó tẹ ìlú náà àbí òwò ni àbí nǹkan ni òrìṣà máa pọ̀ nílùú ìlú ṣùgbọ́n ìlú ó lo òòṣà kan tí wọ́n ń ṣe ìdènà tẹ́ ẹ bá lọ káàkiri ilẹ̀ Yorùbá ọdún tá a bá ń ṣe níbí kọ́ ń ṣe níbí òǹkálukú ló mọ òrìṣà rẹ̀ ló sì mọ bàbá rẹ̀ ẹ wo ifá bífá ṣe kàǹkà tóun ó níye ọdún tí wọ́n tó gbà lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n mọ̀ pé fá ń bẹ ṣùgbọ́n wọn ò gbà gẹ́gẹ́ bí òrìṣà tí wọ́n mọ̀ bọ lọ́yọ̀ọ́ ó níye ọdún kó tó wọ Ọ̀yọ́ àti jẹ aláàfin bíi mẹ́wàá ẹ wá wo ifá bó ṣe popular tó so sẹ́yìn wá lè nígbàgbọ́ yìí pé wọ́n ti lè jà láàfin mẹ́wàá kí wọ́n tó gba ifá gẹ́gẹ́ bí òòṣà o ní lọ́yọ̀ọ́ wọ́n mọ̀ pé kì í sí pé wọn ò mọ̀ pé ń bẹ àwọn èèyàn á mọ̀ ti ọ̀nà jíjìn lọ pe àwọn babaláwo wá àbí wọn á lọ mọ̀ ṣèbéèrè ṣùgbọ́n kí wọ́n wá gbà yí pé tó àgbà o gẹ́gẹ́ bí òrìṣà wa o ó pẹ́ èèyàn sọ pé àìgbà lọ́yọ̀ọ́ ifá lọ́yọ̀ọ́ ńgbà náà kò sọ pé kò sí fá ní gbogbo orílẹ̀ yòókù kò sọ pé fọ́ popular láwọn ilẹ̀ ibòmíì ó dàbí ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì náà ni àwọn irinṣẹ́ kan ń bẹ kó tó débi káwọn kan ó ti máa lò ó ọ̀pọ̀lọpọ̀ kan táwa ń lò lórí fóònù lónìí ló jẹ́ pé wọ́n ń ṣe fún àwọn mílítírì àwọn amẹ́ríkà ni táwọn ti ń rí lò tẹ́ ti ń ṣe yáyá sinwari tí wọ́n rí àwọn Israeli pa níjẹta nígbà tí Israeli ò fẹ́ tí ì gbé jáde àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé jáde rúmọ̀ tí ń jáde lánàá náà ní Israeli wá rìlíìsì lóòótọ́ làwọn ti pa àwọn gbókù ẹ̀ àwọn sì ti kọ̀ǹfàmù pé òun ni kí ló fà á tẹ́ ń fi tèrè léyìí tẹ́ ń fi mọ̀ pé òun ni torí pé ibi tí nǹkan ti bà àbẹ́yìn atúmọ̀ jọra wọn ṣùgbọ́n ńgbà ó lò ní ọdún 1988 ló ti wà lọ́gbà ẹ̀wọ̀n Israel kí wọ́n tó wá fi ilẹ̀ ní yẹ 2011 kọ́ ni wọ́n fi ilẹ̀ ó pẹ́ gan ó lò bí almost 22 years ní ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n gbà yẹn wọ́n ti ní fingerprint ẹ̀ wọ́n ti ní DNA fingerprint gbogbo wa yóò papọ̀ wọ́n sì ti ní DNA ìyẹn ni wọ́n wá fi ṣe àyẹ̀wò tí wọ́n fi wá rí wípé ó ní kí mo fẹ́ sọ bọ̀ náà ni pé lára bí nǹkan ṣe máa ń lọ tó ṣe pé máa ń débì kan ju bì kan lọ́nu ẹ wá wo ọdún tí àwọn irinṣẹ́ DNA kódà lọ́dọ̀ wa nísìn irin DNA kì í gbajúmọ̀ tó ìjọba nàìjíríà ò lámòjútó lórí ọ̀rọ̀ DNA sábà sọ pé ńgbà wọ́n ti ń lo DNA bọ́ọ̀lù amẹ́ríkà táwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ní tí gbogbo àwọn èèyàn ní tẹ́ máa ń lò fáwọn ọ̀pọ̀lọpọ̀ wádìí àwa ẹ̀ lò lọ́dọ̀ tiwa wọn á wà sọ pé kò rí bẹ́ẹ̀ lónìí a ń lo fingerprint a ń lo face gbogbo tí ń jẹ́ face ìgbà táwa náà darapọ̀ mẹ́yìn tẹ́ ń lo iPhone la yí pé Android face àti iPhone face ó tún yàtọ̀ síra wọn bí mo ṣe ṣe báyìí Android ó gbé face mi tòró ti fún mi lọ́pṣàn rẹ̀ pé mo lè cover bí mo lè cover bí tó ṣe pé ojú mi lásán tó bá ti rẹ́ni ojú mi ó ti dà mọ̀ gbogbo irú ẹ̀ làwọn ti ń lò nínú afẹ́ fi owó sílé ìfowópamọ́ ni àbá fẹ́ ṣe afẹ́ fowó sọwọ́ síyàn lórí fóònù ni a lè fi fingerprint open rẹ̀ a lè fi send owó a lè fi password àbí kóòdù send owó bẹ́ẹ̀ náà lórí android face là ń lò lórí iphone face là ń lò léyìí tó jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ so gbogbo ìgbà tí àwọn tó wá ń lo iphone tó ṣe bó ti pọ̀ ní nàìjíríà àwọn èèyàn tó ń lo iphone nàìjíríà ọlọ́run lọ́mọ bẹ́yà wọ́n lé mílíọ̀nù kan ní iye tí ó wù kí wọ́n jẹ́ ní tí ń lo iphone ìgbà táwọn ò tí ì mọ lóhùn kò sọ yí pé kò sí iphone ní nílùú ìbàdàn àbí ìlú èkó àbí lábújá àbí nàìjíríà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ nǹkan tó bá wà lágbègbè kan tá a bá sábà rẹ̀ ń bò míì gbogbo báyé ṣe rí lónìí táwa ń lo fóònù tá à ń lo ẹlẹtírísítì tá ń lo gbogbo nǹkan ìgbádùn ayé àwọn kan ń bẹ tó ṣe wípé wọ́n sì wà ní stone age lórílẹ̀ ayé náà ládẹjọ́ wà gbogbo táwa rí ti ń jọ wá lójú àwọn ò tiẹ̀ rírí wọn ò mọ nǹkan kan pa rẹ̀ ibi tẹ́tọ́ ayé dé ẹnìkan ń bára wọn jagun ni o ẹnìkan ọrọ̀ ajé dáa ni o ọrọ̀ ajé ò dáa bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ àgbẹ̀ tó ṣe pé lórí tí wọ́n bá gbìn iná wọn ń jẹ wọn ò jẹ magírí wọn ò gbogbo nǹkan wọn tí wọn bá lò pátá inú okun bẹ́ẹ̀ náà wọn ò ti rí wọn sì wà láwọn orílẹ̀ báwọn irú ẹ̀ ń bẹ ní India èyí tó gbajúmọ̀ jù náà ni tàwọn India lónìí tíjọba ilẹ̀ India sọ pé kẹ́nìyàn kọ́ mọ́ lọ dà wọ́n láàmú tẹ́ bá sì wàá rà wọn wọ̀nyí dúdú náà ni wọ́n dúdú ni wọ́n inú ṣùgbọ́n kọ́ mọ́ wàá gbé wa lọ kárò yìí ọmọ wàá pọ̀ jù kọ́ mọ́ gbé wa lọ ibi tí a ti fẹ́ lọ àbí ibi tá a ti ń bọ̀ kọ́ mọ́ gbé wa kúrò ibi tá a fẹ́ lọ àti ibi tá a ti ń bọ̀. nígbà tí àáfàá kìmù wa sọ̀rọ̀ nípa bàbá àgbà ìyẹn Ọ̀rúnmìlà tí gbogbo wa mọ̀ pé irọ́ ni ẹ rí i pé àáfàá kan náà ṣe wáàsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yẹn ti wáyé ní tẹ́lẹ̀ tá a sì ti mẹ́nu kú ńbẹ̀ torí ẹni tó kọ́kọ́ sọ̀tàn yẹn tó kọ́ fi jáde ó ní àáfàá wa Sanusewu ni wọ́n kọ́kọ́ sọ ìtàn yẹn láti sọ pé Ṣàngó mu ọtí yó ló wá lọ báyà rẹ̀ sùn nígbà Ṣàngó mu ọtí yó tán ló lọ báyà rẹ̀ sùn àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ system tá a fi ń jọba nílẹ̀ Yorùbá àmọ́ system tá a fi ń jọba nílẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ ẹni tí wọ́n bá múpò ní ọ̀jọba ǹjẹ́ yóò ní bàbá àti ìyá láyé bí ẹ lọ bèrè ń jọun kó tó di rí apá gbogbo àṣà yẹn rẹ́ àìní ìyá rẹ̀ ọ lọ sùn fún àìní sí ìyá láyé ni wọ́n fi yan ẹlòmíì níyà fún ẹ máa ń ṣèwádìí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ti ń mú ọmọ oyè ṣùgbọ́n títọ̀ yọ èyí tí òpilẹ̀ bàbá rẹ̀ òpilẹ̀ lé sí láyé torí pé bàbá rẹ̀ tí ó wà láyé náà ló kúrò lórí àpèrè tó fi di ọba torí pé ní Ọ̀yọ́ àì fífá mọ́ba ṣe é rántí pé mo láti jẹ ọba mẹ́wàá kó tóó di wípé amú ifá wọ Ọ̀yọ́ àìfífá jọba lọ́yọ̀ọ́ gbogbo àwọn ọba tó bá ní ìyá adé ìyá adé ni mò ń sọ o wọn èé mú un pé ẹ mú bí ẹ mú lọ́hùn ojú òpó kan ni wọ́n máa tọ̀ line age kan náà ni bàbá sọmọ bàbá sọmọ àrẹ̀mọ ní máa ń jọba àrẹ̀mọ ẹni wọ́n fi máa sọ pé ọba lọ́la wọ́n pilẹ̀ ti mọ̀ pé òun lọ́ba kàn wọn èé fi fáámù wọn èé dìbò mú wọn èé jẹ atari rẹ̀ ṣé tọ́ba bá ti gbéṣẹ̀ àrẹ̀mọ rẹ̀ àwa máa ń ní àrẹ̀mọ méjì lọ́yọ̀ọ́ àrẹ̀mọ ń bẹ àrẹ̀mọ oyè ń bẹ àrẹ̀mọ oyè lọ́mọ ọkùnrin tí bàbá bí nígbà tó gorí ìtẹ́ ó ti lè bí ọmọ ó ti lè lọ́kùnrin bí ogún ìgbọ́ngbọ̀n bá tó wá agbégbà lẹ́yìn ìgbà tó gorí ìtẹ́ tọ́lọ́n bá tó wá fún lọ́mọ ọkùnrin ó lè bí bóbìnrin ó lè bọ́kùnrin ṣùgbọ́n ọkùnrin tó bá kọ́kọ́ bí àrẹ̀mọ oyè nìyẹn kì í ṣe gbọ́ bóyá nígbà wọn ti pè lárẹ̀mọ oyè oní ọ̀jọ̀gbà nǹkan o first born rẹ̀ gangan lọ́kùnrin àkọ́bí lọ́kùnrin yálà o ó ti gorí oyè kó tó bí ni o kò gorí oyè kó tó bí ni o oní ọ̀jọ̀gbà àrẹ̀mọ ni máa jọba a sì ló sáá fún àwọn ọba mẹ́tàdínlógún àsìkò àwọn kànran ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba bẹ́ẹ̀ jẹ́ ayin tó fi wá dórí aláàfin òjígí ìnìkíní yìí dàrú nígbà wàhálà àwọn ààrẹ máa ń pọ̀ jù lọ́yọ̀ọ́ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń fa ìṣubú aláàfin ẹni wọ́n fi wá fi òfin lé ìgbọ́dà o ẹ̀yin ààrẹ mọ́ kò sí pilẹ̀ sí yàtọ̀ láàrin ẹ̀yin àtọba ayé tó bá bá ń jẹ lẹ́ ń jẹ bọ́ba ṣe ní immunity lẹ́yìn náà ní immunity torí náà tó bá bá ti wàjà ẹ máa sin bàbá yín lọ ọ̀run ẹ lọ́ máa wò wá èni wọ́n ṣe bẹ̀rẹ̀ àtúnlòyún náà sá fún ọba mọ́kànlá èyí tá a kọ́kọ́ lò tó ṣáájú tó ṣe pé bàbá sọmọ ní ń jẹ alo mẹ́tàdínlógún mo ti sọ nínú ìtàn jíjẹ ọba nílẹ̀ yorùbá ó dàbí mo fáwọn èèyàn ní ọ́díò rẹ̀ bóyá màá tó fáwọn èèyàn ní ọ́díò yẹn àwọn kan gẹ́sí ń béèrè fún un ìtàn ìlànà oyè jíjẹ lọ́yọ̀ọ́ àbí bóyá ìlànà oyè jíjẹ lọ́yọ̀ọ́ ni bóyá ìlànà oyè ìṣẹ̀ǹbáyé ọ̀yọ́ mo ti sọ ń bẹ̀. níjọ́ mo kọ́kọ́ sọ ìtàn tí mo ní wọ́n fi fá mú ọba lọ́yọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò mọ nípa àṣà wa ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní takò mi wọ́n ń kùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ tàn àbáwọn tó ṣe pé wọ́n mọ̀ mí n ò lè jáde wá sọ openly torí wọ́n mọ̀ pé ń jẹ́ káyọ́ ọmọ báwọn ṣe mọ̀ kò wá pẹ́ ní bàbá wa bishop ayọ̀lá dìgbòlú lọ kópa lórí prógámù kan ní fresh fm làwọn náà tó wá tán sọ ní ti máa ń sọ̀rọ̀ mọ́mọ́ tí mò ń sọ ọmọ àlè ọ̀rọ̀ ní jáde lẹ́nu mi ọmọ àlè ọ̀rọ̀ lọ̀rọ̀ tí ò lẹ́rìí irú tí àfa abdulhakeem sọ ọmọ àlè ọ̀rọ̀ nu ọ̀rọ̀ tí ò lẹ́rìí ó sì lérò pé ó lẹ́rìí ọ̀rọ̀ tó ṣe pé fẹ́ẹ̀kì lẹ́rìí tó ní ayédèrú ẹ̀rí ló ìtàkìtàn ló gbà á máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ alu ọba látàrí aláàfin Ọ̀rànmíyàn títí dé orí òjìgí bàbá sọmọ bàbá sọmọ orí òjìgí ló ti dúró tán bàbá sọmọ bàbá sọmọ àrẹ̀mọ ní ìjọba lẹ́yìn ìgbà tí àwọn Ọ̀yọ́ Mèsì wá bẹ̀rẹ̀ tí wọ́n ní kárẹ̀ mọ́ ọmọ bọ́ba kú ìlọ́wọ́ di wípé àtúwà ló èyí náà tó wá parí lórí aláàfin olúewu nígbà yìí wọ́n parí lórí aláàfin olúewu ìwà ló jẹ́ wípé nígbà táláàfin àtìbá ò fi jẹ ọ̀yọ́ ti tú ó tú àtìbá ń bẹ ní àgọ́ ọ̀já àgọ́ ọ̀já níbi tọ́yọ tòní wà ibi tí bàbá wa aláàfin tó sì jẹ́ kẹ́yìn báyìí náà ni bàbá wa adéyẹmí àtàndá lámídì ikú bàbá yèyé ọba tó tó tó òun bẹ ń bẹ ó ti wà ń bẹ tẹ́lẹ̀ òun àti ọ̀rẹ́ rẹ̀ ọ̀jásẹ̀ ẹ̀fọ̀n faná síná ọdẹ ni àwọn wà nù bẹ̀ tí wọ́n ti ń gbé bẹ̀ nígbà wàhálà pọ̀ torí pé láyé Aláàfin Abíọ́dún Adégoolú ìní wọ́n ti pín agbègbè ibẹ̀ wọ́n ti fi ìyá tó bí àtìbà adéwìnbí abíọ́dún lòun náà wọ́n ti fi ìyá rẹ̀ ṣe ajẹ́lẹ̀ ságbègbè ibẹ̀ gbogbo àwọn ọba àtàwọn baálẹ̀ tí ń bẹ ní gbogbo agbègbè ibẹ̀ ìyá rẹ̀ ni wọ́n ń wórí fún ipe kọ́ máa gbà tó bá di pọ́ mọ̀ bá dàgbà kókó ìṣàkóso rẹ̀ lé lọ́wọ́ àmọ́ ń gbọ́ ọmọ ò fi dàgbà nígbà bàbá rẹ̀ kú a ó lẹ̀ jẹ a ó lẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan padà wàhálà dédédédédédé tó fi wá dórí aláàfin olú ewu ẹ bá sì wípé olú kú ewu tó jẹ kẹ́yìn lọ́yọ̀ọ́lé ni tí la fi ati àtìbá ti wá ń bẹ ní àgọ́ ọ̀já òun àtọ̀já ọ̀rẹ́ rẹ̀ ọ̀já sì lábúrò kan ẹlẹ́bú là ń pè ìní ń jẹ́ yí pé agba ọ̀já ní baálẹ̀ àkọ́kọ́ agba ẹlẹ́bú ní baálẹ̀ kejì lórí ẹlẹ́bú náà ni ọlá ń ti dúró kí àtìbá ó tó wá jẹ ọba. àti ọjà àtẹlẹbú ogun ni wọ́n kú sí wọ́n sì omi náà ní sì ń gbé wọn lọ torí wọ́n ń já lómi kò bá gbé àtìbá náà lọ ọpẹ́lọpẹ́ pé ẹ̀sìn rẹ̀ tó gùn ó ga àti lè mọ́ọ́mù ìmọ́ọ́mù ọ̀yọ́ àwọn ohun tí wọ́n mẹ́sìn gùn àwọn wọn dúró láyé ìjọ́un wọ́n sì gbà yí pé ah, ọmọ ọba rèé ẹnìkan tá a tún ń wò náà lójú nìyí ẹja dáàbò bò àwọn wọn kó àtìbáyọ. àwọn fúlàní wọ́n bá jà o ìmáàmù yorùbá òun náà lọ mùsùlùmí ni o ẹjẹ orí yìí ó pé lónìí tó sì lọ kojú wọn àpadàbọ̀ rẹ̀ àlọba fún ọdún méjì wàhálà wà ta ló fẹ́ jọba bó la gba ọ̀yọ́ padà ta ló lè jẹ ta ló lè ta ló lè kó wa sòdì lásìkò yìí o ta ló kàn o wọ́n ní pátìbà ló kàn <clears throat> àtìbá sì wà ní àgọ́ ọ̀jà wọ́n wá wá àgọ́ ọ̀jà wọ́n ti ṣe ìpẹ̀bí fún gbogbo tí wọ́n ó ṣe fọba ibẹ̀ ló wà tí wọ́n ti ṣe fún wọ́n parí ẹ̀ tán ó ti láṣẹ ọba lẹ́nu gbogbo àwọn tó wá ṣe ètò fún ẹ mọ́ lọ́mọ́ ibo la fẹ́ lọ fúlàní ń dà wá láàmú tápà ń dà wá láàmú níbo la fẹ́ lọ ẹja dúró ń bì dídúró tó dúró ọsọbẹ di Ọ̀yọ́ àgọ́ di Ọ̀yọ́ ọsọbẹ dọ̀yọ́ nígbà tó wá sọ àgọ́ ń di Ọ̀yọ́ a sì gbọ́dọ̀ yan àwọn Ọ̀yọ́ mèsì àwọn tí wọ́n ń jẹ aṣípa wọ́n wà lọ́yọ̀ọ́ ti tẹ́lẹ̀ ṣùgbọ́n àgọ́ ọ̀já òun náà ní í ṣe pẹ̀lú ọ̀yọ́ pilẹ̀ láti compensate pé ìlú tá a wà yìí o ọ̀já gangan lọ́kọ́kọ́ wá dúró ń bẹ̀ wọ́n fún fámílì wọn ní àṣìpa wọ́n fún wọn láṣìpa. ṣùgbọ́n olórí àwọn ọ̀yọ́mèsì ibi tí dimension míì ti wà tá a lò tí ò ṣẹlẹ̀ rí nínú ìlànà oyè ọ̀yọ́ ìní wípé aláàfin ẹ rí i pé tẹ bá wo àbújá nísìn senate president àbújá ló wà gbogbo àwọn senator àti federal rep àbújá ni wọ́n wà president àti vice àbújá wọ́n wà gbogbo àwọn ig ni àbújá gbogbo wọ́n wà ẹni tó wá jẹ́ tá a lè pè ní senate president òun ni Basọ̀run Ìbà Ọ̀ṣọ̀run làpèjá rẹ̀ mo ti sọ fún several times Ìbà Ọ̀ṣọ̀run òun náà sì ni second in command sáláàfin òun sì lólórí gbogbo ogun ilẹ̀ Yorùbá tí ọba ní lo ogun ọmọ ń ló lóyè kan a máa ń pè ní Ìbà lógun lógun Basọ̀run là ń pè ní àpèjá Basọ̀run ní ibà ọ̀sọ̀run wọ́n lè pè ní ọ̀sọ̀run wọ́n lè pè ní ibà wọ́n lè pè ní Basọ̀run gbẹ̀dẹ́ bá fẹ́ pè tán ibà ọ̀sọ̀run gbogbo ẹ̀ náà mo ti fi hàn wá ó wà nínú Reverend Samuel Johnson ní ọ̀wà yan ibà lógun àwọn ẹ̀ṣọ́ náà wọ́n máa ń lo ibà fún wọn o torí pé gbogbo àwọn Ọ̀yọ́mèsì náà ibà ni wọ́n. ológun ni wọ́n ṣùgbọ́n ẹni tó jẹ́ ibà gangan tá a lè pè ní ibà o wọ́n èyí lò táwọn nìkan bá ní pé wọ́n ń pe kàkàǹfò níbà kò sí ẹ̀rí rẹ̀ ẹ lọ kó gbogbo òwe wá gbogbo òwe tẹ́ ti kọ nípa history of the Yorùbá tó lé ní ọgọ́rùn-ún méjì ẹ lọ kó wá sẹ́gbọ́nmiyé tó lé ní ọgọ́rùn-ún méjì táwọn èèyàn ti kọ Yorùbá lọ́kọ́ ni o àwọn ọ̀jọ̀gbọ́n ni o àwọn òyìnbó ni o tí wọ́n ti kọ nípa ilẹ̀ Yorùbá ẹ lọ káwọn òwe tí wọ́n ti kọ ní nǹkan bí ọgbọ̀n ọdún àádọ́ta ọdún sẹ́yìn kò sẹ́nìkan tó lo wọ́ọ̀dù ibà fún kàkàǹfò rí kí láá lò fún kàkàǹfò ààrẹ kí láá lò fún Basọ̀run ibà tẹ́ bá wo Ìbàdàn ọ̀rọ̀ lè yé yín èèyàn méjì ńlọ́jẹ Basọ̀run láyé ogun lọ́jẹ ibà Ọ̀ṣọ̀run láyé ogun lẹ́yìn ogun ẹlẹ́lòmíì tó jẹ́ nìbàdàn nínú àwọn olórí ìbátọ́jọba àbàdàn nígbà olúyọ̀lé jẹ́ a máa ń lo ibà fún olúyọ̀lé nígbà ògúnmọ́lá jẹ́ à ń lo báṣọ̀run ògúnmọ́lá láti lè dá wọn mọ̀ ká lè dálé wọn mọ̀ ilé ibà sọ̀run ilé ibà oyè kan náà ni ṣùgbọ́n kó má bàa dàpọ̀ kó má di pé à ẹ lọ ilé ibà kí wọ́n mọ̀ mórí lélẹ̀ ògúnmọ́lá olúyọ̀lé náà ní báṣọ̀run torí ọjà ọjà kí lorúkọ ẹ ọjà ibà ọjà abasọ̀run ni wọ́n ń pè nípìlẹ̀ àti kí kúrò ẹ̀ lọ́wọ́ di ọjà ibà ọ̀sọ̀run òun náà ló lórí ogun òun ló lórí gbogbo ogun ilẹ̀ Yorùbá òun wá ní Olúyọ̀lé wa ń bẹ nìbàdàn mo ti sọ tẹ bá lọ wọnú ètò ogun ọ̀tẹ̀fàn mo ti brief ẹ̀ ìtàn Ìbà Olúyọ̀lé ń bẹ lórí YouTube ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ó ń bẹ lórí YouTube Olúyọ̀lé ọmọ ọlá méjì lòun ọmọ Basọ̀run ni Ìbà Ọ̀ṣọ̀run ọmọ rẹ̀ ni torí pé Basọ̀run the most powerful Basọ̀run Yamba òun náà ló bí Gáà òun ló bí olúkù òye olúkù òye ló wá bí olúyọ̀lé olúkù òye àbúrò gáà ni ṣùgbọ́n olúkù òye ìyàwó tó fẹ́ ọmọ Basọ̀run ni ọmọ aláàfin ni ìyàwó tó fẹ́ ọmọ aláàfin Abíọ́dún Adégoolú orúkọ ìyá rẹ̀ làgbọ̀nyín ẹ̀ tó jẹ́ wàá lò mọ́ ń bẹ̀ wọn tá a bá ní pé àgbọ̀nyín ọmọ tí àwọn ọba bí àgbọ̀nyín lè tó méjì mẹ́ta nínú wọn o ká tó lò mọ́ ń bẹ̀ torí ọ ẹgbà abè lọ́wọ́ àwọn àgbàlagbà wọ́n lọ́mọ tó bá dáa tó bá rẹwà nú àwọn ọmọ la máa ń pè ní àgbọ̀nyín nínú àwọn ọmọ ọba ẹ̀yin náà ti mọ ẹranko tí ń jẹ́ àgbọ̀nyín rí náà rí pé rẹwà yóò lórúkọ tiẹ̀ náà àlàjẹ́ lèyùn lọ́wọ́ á jẹ́ pé olúyọ̀lé ọmọ ọba sọ̀rọ̀ nídìí bàbá ọmọ ọba aláàfin ni nídìí ìyá ọmọ aláàfin abíọ́dún adégoolu aláàfin abíọ́dún adégoolu ìlọ́wọ́ bí àtìbà tí wọ́n ń jẹ́ yín pé ọ́nkù ìní àtìbà jẹ́ fún olúyọ̀lé. àwa náà ti rí báyẹn ìlọ wa jẹ́ wípé lásìkò ìgbà náà kò sẹ́nì kankan tó kú ojú òṣùwọ̀n láti jẹ Basọ̀run nílẹ̀ Yorùbá ju Olúyọ̀lé lọ kí ló dẹ̀ fà á Aláàfin fúnra ẹ̀ tó jẹ apá àṣàlẹ̀ ń bì ló wà Ìbàdàn sọ́yọ́ kò jìnnà rárá téèyàn bá fi mọ́tò rìn gan ní ìsìn Ìbàdàn sọ́yọ́ láàrin ìròpó tó wá kò tó wákàtí kan gbogbo ìbàdàn sọ́yọ́ ìròpó ju forty two kìlómítà lọ kò wọ wákàtí kan tẹ́ ẹ bá fi mọ́tò rìn tẹ́ ẹ bá tẹ̀ tó parí ọ̀nà ní ìsìn yóò tó máa yọ kúrúkú òun wò pé àwọn eléyìí ò jìnnà tó ń bá fẹ́ pe ogun wọ́n tètè dóun ló ló fi fi olúyọ̀lé jẹ ó folúyọ̀lé jẹ Basọ̀run Kúrúnmí ń bẹ níjàyè ìjàyè láàrin Ìbàdàn sí Ọ̀yọ́ tí Aláàfin Àtìbá ṣẹ̀ṣẹ̀ jẹ náà ni ìjàyè wà pé ọ̀dà tíbàdàn bá tètè dáhùn a lè rí wọ pé ìwọ òjìnà sọ́dọ̀ wa àjọ pààlà oko Kúrúnmí ọmọ Ìkòyí ni ìran ẹ̀ṣọ́ ni ọmọ Ìkòyí ni àmọ́ ìlú Òkò la bí sí Òkò Ọ̀rànmíyàn nígbà wàhálà àwọn Fúlàní dé ó padà lọ sí Ìkòyí láti bẹ̀ ni ló ti tàtàrí ó di pé gbọ̀ ìyàwó náà di agbésùmọ̀mí tó fi dé orí ilẹ̀ Ẹ̀gbá tó náà wà ẹ lọ wo inú ogun ọ̀tẹ̀fọ̀n mo ti sọ fún yín lọ́wọ́ àfikún mi jẹ ààrẹ ọ̀dàn kákàǹfò kí ni ìtumọ̀ oyè ààrẹ ọ̀nà kákàǹfò olórí ẹ̀ṣọ́ aláàfin jagunjagun ni ṣùgbọ́n kò ní gírèèdì tó bá sọ̀run bó ṣe jẹ́ ààrẹ ọ̀nà o ó bì lóò sí oníkòyí ó lóò gan sóníkòyí ìdínú ńgbà tó yè jẹ àkànní alébíoṣù ògbómọ̀ṣọ́ àti ọba adégún oníkòyí iná fi ń lọwọ royalty lọ́wọ́ baálé Ògbómọ̀ṣọ́ tí ń ṣe kákàǹfò tó yè jẹ Àkànní Alébíoṣù ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́mọ̀ ọ̀tọ̀ ni àwọn èèyàn máa sọ ìtàn ọ̀tọ̀ lẹ́ni mọ ìtàn tó sì máa àlàyé ọ̀rọ̀ for example now tá a bá gbé èèyàn kan yálà ọba ni àbíjòyè àbí àwọn èèyàn ìtàn tó rọ̀ fi oyè kan tá a bá sábà rẹ̀ rí ọ wà lọ wò ó bóyá táìtù ló yàtọ̀ irú iṣẹ́ oyè tí wọ́n fi mí jẹ yìí àwọn wo wọ́n ti jẹ irú ẹ̀ irú iṣẹ́ tẹ́níkì oyè ó máa ń ṣe àwọn wo wọ́n ti ń ṣe é. a lọ o sọ làwọn èèyàn fi wá ń ṣe àṣìṣe lórí pé ta ló lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bá sì jẹ́ kàkàǹfò nígbà àjọhùn oníkòyí gbọ́dọ̀ approve ẹ̀ tóníkòyí bá ti approve ẹ̀ tán ó kọ ẹnìkan lọ́yọ̀ọ́ nínú àwọn ọ̀yọ́ mèsì náà ní àgbà akin ọ̀ǹdà àgbà akin tún ní kàkàǹfò tó wà because ẹ mọ̀ ẹ̀mí kan máa ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làálàá bóyá ẹ kàwé ni o bóyá ẹ ṣèwádìí ni o bóyá ẹ dẹ́ béèrè ni o ó ti ní bá a ṣe pín gbogbo ilẹ̀ Yorùbá ẹ wò gbà tí èlé má máa sọ̀rọ̀ débẹ̀ kọ́ bá a lè yé ọba brọ̀ṣídà adéwálé àkànbí tẹlúwà olúwo tilẹ̀ wò tí bàbá ń sọ àwọn àtàn kan bá a ṣe pé ṣẹ́rá àwọn tó jẹ́ àwọn ìjòyè aláàfin wọ́n lé ní hundred kódà wọ́n lé two hundred títún ń bẹ lọ́yọ̀ọ́ yàtọ̀ sáwọn ọ̀yọ́ mèsì làwa ń gbọ́ ni àwọn olóyè pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ni nínú àwọn ọba tí ò tún sí nínú kápítà tí wọ́n wà lórí ilẹ̀ yorùbá tó ti pé wọ́n jólóyè sí aláàfin àwọn yẹn làwọn ọba táwọn jẹ́ ìjọ ọba táláàfin jẹ́ ọba lórí gbogbo wọn inú àwọn bíi kinní bẹ́ńbẹ́ ọ̀kẹ́rẹ́ saki ń téèdé gbogbo sẹ̀pẹ̀tẹ̀rí ìmọ̀ ń bẹ́ẹ̀ náà ni olúgbọ́n àrẹ̀sà tó fi dọ́dọ̀ ọlọ́fà tó fi dé ọ̀dọ̀ oníkòyí ti ọlọ́fà lẹ́yìn lẹ́yìn ni confederation gbogbo wọn jọ ṣe wọ́n wá àwọn kan wá ń bẹ tó ṣe pé wọ́n ní bí ẹ ṣe pín wọn àwọn tí ń bẹ lábẹ́ oníkòyí ń bẹ àwọn tí ń bẹ lábẹ́ olúgbọ́n ń bẹ àwọn tí ń bẹ lọ́bẹ̀ abẹ́ ṣákí ń bẹ ó tún ní ṣe ń pín nǹkan now tẹ bá wá wo ìwò mo ti sọ fún alọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ wo ìwò ẹ wo ògbómọ̀ṣọ́ ẹ wo ìṣẹ́yìn ṣàgbé àtẹ̀lé sọ pé ìwò àti ògbómọ̀ṣọ́ fẹ́ súnmọ́ra wọn ẹ wá lọ wo ìṣẹ́yìn lọ́hùn ẹni tó jẹ́ lọ́ọ̀dù wọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ wọn ò lè rí aláàfin ẹni tí wọ́n lè rí òun náà ni ìyá kéré lọ́yọ̀ọ́ ẹni táwọn ń bẹ lábẹ́ rẹ̀ nu. No ìnìgbà tí olúwo ń pa ìtàn yìí pé ìwó ni ilẹ̀ yorùbá ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ń lo ìtàn yẹn láti lè máa fi gbé àwọn aráàbù ní mága pẹ̀tọ́ èmi lẹ́mí alẹ́ yorùbá o èmi ni bàbá wọn ọ̀dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n sórí àwọn lágbàwá wá kú débi pé kí wọ́n má lọ chẹ́ẹ̀kì history débi kí wọ́n má history àbí orí lárúbáwá sì kú débi pé kí wọ́n mọ̀ wá lọ mọ̀ yí pé tò nílẹ̀ yorùbá o aláwọn ọba ti federal government gazette títàn dẹ̀ ń bẹ lórí wọn bó tiẹ̀ jẹ́ pé ti sọ́tàùn ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi mú un ṣùgbọ́n lọ́dọ̀ wa ìtàn àti ìpìlẹ̀ wọ́n fi mú wọn ẹ̀nà fi mú ọ̀ní àtàláàfin. olúwo ìyá tó bí olúwo mo ṣe padà bọ̀ bí tí mo ti ń bọ̀ mi gbàgbé o lúwo gbàgídà ó ní ọ̀ọ́ni twenty one ó ń lọ ní twenty one so tó bá jọ ní twenty one ilé ibi tí ìyá rẹ̀ dẹ̀ ti lọ́kọ tí wọ́n ti bí àrọ́mọdọ́mọ ọ̀ràn míyàn ni. ẹnìgbà tó olúwo ń sọ pé òun làrólé Odùduwà ta ló yàn olúwo yìí sàrólé Odùduwà kí tàn ọba àlédùn ni. ilé ibi tí ìyá rẹ̀ ti lọ́kọ lájàmísán ni o ibi òwú kẹ́kìdí ni o wọ́n ń wá lọ sílé òwòdò tẹ́lẹ̀ kí wọ́n tó dá padà sílé lájàmísán. òun sì jọba òun ni ọ̀ní twenty one àwọn ọ̀ní ti lẹ́yìn Odùduwà là ń yẹn o ṣùgbọ́n àwọn ninety seven ti jọba ṣáájú ṣáájú Odùduwà àwọn yẹn ti jẹ jẹ jẹ jẹ jẹ jẹ kódùdùà tó dé lọ́wọ́ á jẹ́ wípé nígbà tí ó wàá kú ò tíya rẹ̀ ẹnìkan wa ń bẹ́nu àwọn ọmọ rẹ̀ ó bí àwọn ọmọ tó pọ̀ apá kan nu wọ́n wà láwọn ilẹ̀ èkìtì náà tá ń pè ní Telu Telu ìlà ń pè orúkọ tó gbé kúrò nílé nu oúnjẹ Adékọ́lá níwọn àgbà tó jẹ́ pé adé fún un ó lè jọba nílé toró nídìí tá a fi jẹ́ kí ìyá rẹ̀ ọ jẹ́ láti ṣe àtúnṣe ni àmọ́ tí ẹ̀ gan burú ju ti àwọn ọkùnrin lọ. ìgbà tí ó wà cross ó ti kúò lórí ilẹ̀ ó ti kúò lórí ilẹ̀ ta ni ilẹ̀ Ilé-Ifẹ̀ orí ilẹ̀ Aláàfin ló wà torí náà àwọn confederation ìpìlẹ̀ ara ń bẹ awo ń bẹ awo sì nílẹ̀ ìgbà wọn mú tìmìdì awo náà ló tulẹ̀ fún ìlú ìṣẹ̀ǹbáyé ìjọ ni ni Ìwó fi wá wà ń bẹ̀ níbi tó sì wà. odò ọba náà ní jẹ́ ẹnu àlá rẹ̀ kò fódò ọba tẹ́ ẹ bá fódò ọba tán ìlú tẹ́ẹ̀kan náà ni ògbúrò níjọ́un ògbúrò ń tóbi jùwó lọ ń pilẹ̀ tó rólùwò dékọ́lá telúba ń bẹ̀ ni ọbẹ̀ ẹ̀rùn mú ń bẹ̀ torí gbà tí ń bọ̀ ọ̀nà ẹ̀rùn mú ló gbà wá torí ẹ̀ pé Ifẹ̀ ni orí ilẹ̀ Ifẹ̀ ọgbà bọ́ sórí ilẹ̀ Òwu ẹ̀rùn mú sì ń jẹ́ ìlú Òwu tí ẹrùnmú náà sì ládé lórí lẹ́rùnmú gbà náà ẹ rí i pé ẹrùnmú ni wọ́n lé olówó akínjọbí lọ ibẹ̀ wọ́n ti mú olówó akínjọbí nígbà wọ́n fogun tú orílẹ̀ òwú. kó tó wá lọ dúró ń bẹ̀rùn kèé sì ṣebi tí wọ́n wà lónìí wọ́n kọ́ dúró sí. Si torí wọ́n pẹ́ náà lógun dìgbàrú wọ́n pẹ́ ń bẹ̀. adé ni wọ́n gbé dé lóòótọ́ ni wọn ò fi baálẹ̀ bẹ̀rẹ̀ ń wò àmọ́ adé ní categories adé jura wọn lọ ìjọ ọlọ́run bá ní káyọ̀ wà ńlá sọ orúkọ adé kọ̀ọ̀kan àtirú adé tí wọ́n ń dé ìlú kọ̀ọ̀kan èyí tó kéré jù nú adé abayọwọ orí ògbófo gbogbo ẹ̀ kúrò iná ẹ̀ ní àmì jìgì àwọn baálẹ̀ ni máa ń lù ó tún wá lójú àwọn baálẹ̀ àwọn ọmọ ẹ̀ lù àmì jìgì àwọn baálẹ̀ tí ó lò yóò jẹ́ àwọn ọmọ ọba tá a tán jẹ baálẹ̀ àwọn wọn lè lo àmìjìgì torí pé àwọn ọba náà máa ń dé àmìjìgì àwọn ọmọ aláàfin máa ń dé àmìjìgì àwọn ọmọọba máa ń dé. bí wo ṣe wá ríhun ẹkùn ibi tó wá tẹ̀dó sí aláàfin ọ̀yọ́ lónìí. kò sì tí ìsákọọ́lẹ̀ pé tán àwòwọ́ six hundred years àbójú six hundred years lọ wọn ó gbé tán èwo sábẹ́ six years ni wọn ò lè gbé sábẹ́ one years bóò ló ṣe wá jẹ́ pé ìlú Ìwó nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ mo rò pé gbọ́ mi yé torí ọ̀rọ̀ ló kù tá bá wa sọ báyìí tá a sì máa ṣàlàyé ìtàn ìtàn àwo ń bẹ tí ò tí ì pẹ́ pọ̀ tí ì pẹ́ pọ̀. ẹkùn èèpò wá níbi tá à ń pe gbogbo àwọn agbègbè ibi tí ìwó wà kí la fi pè wọ́n ní èèpò ní wípé àwọn eléyìí o ayálégbé ni wọ́n wọ́n èé sára wa bíi kí wọ́n ní wàhálà àwọn tó bá ti ní wàhálà wàhálà wọn bá wá fa wàhálà o wọ́n ṣe kinní kan ẹ máa lọ bẹ ẹ tulẹ̀ fún wọn bẹ tó ṣe pé gbogbo wọn kì í ṣe pé gbogbo àwọn tó wà lágbègbè ẹkùn èèpò yẹn wọn ò jọ ní history kan náà bíi tàwọn olúgbọ́n bíi tàwọn àrẹ̀sà bíi tàwọn ọlọ́fà bíi tàwọn àṣàbàrí wọn ò ní history kan náà tó so wọ́n pọ̀ wọn different different place ni wọ́n ti wá ṣùgbọ́n wọ́n fún wọn láàyè kí wọ́n dúró ń bẹ̀ wọn ò dàbí àwọn ìgbómìnà wọ́n kàn fún wọn láàyè pé kí wọ́n dúró ń bẹ̀ níta fi pè wọ́n lẹ́kún èpò nu pé ó gba àwọn eléyìí nítorí pé anytime tí ilé wọn bá tò wọn lè padà bí tí wọ́n ti ń bọ̀ ṣùgbọ́n orí ilẹ̀ aláàfin ọ̀yọ́ ni wọ́n wà tó sì ń gba royalty lọ́wọ́ wọn gbogbo nǹkan mo mọ̀ tó dájú olúwo ò lè jáde kí wọ́n wá sọ pé ìwọ ò san royalty fún aláàfin ọ̀yọ́ rí ẹ̀ sì lè gbọ́ lẹ́nu olúwo torí àwọn náà mọ̀ pé ìtọ́kàn royalty wọn ìbàdàn wọn ń san fún láyé ìbàdàn jagunjagun. torí ìdí èyí olúwo ọba ni àsẹ́yìn ọba ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ baálẹ̀ ni nígbà náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá ń bẹ lábẹ́ ìyá kéré lọ́yọ̀ọ́ ó ní bá a ṣe ń ṣe lónìí olónìí náà nàìjíríà bá a ṣe wà aláwọn gọ́fnọ̀ láwọn state a gbọ́dọ̀ ní military barrack ń bẹ ní state kọ̀ọ̀kan ọlọ́mọjàre láburú kó ṣe pé gbogbo ọmọ ogun nàìjíríà náà ìbàdàn wọn wà ní tí wàhálà bá wà ń ṣẹlẹ̀ ní kano kí wọ́n tó débẹ̀ sí nǹkan ò ti ní bàjẹ́ a gbọ́dọ̀ láwọn military barrack á ní káàkiri ní stéètì gan wọ́n tó máa ń láwọn míì níbòmíì níbòmíì níbòmíì torí nǹkan kan lè fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè tẹ̀rẹ̀ àwọn ọmọ ogun wa pé èèyàn máa ń kun tìlú máa fi pọ̀ ó sì máa ń kun ta fi máa ń ṣe ìlànà á ní gọ́vnọ̀ àwọn ọba tí bá ń bẹ lábẹ́ ọba ńlá àwọn dà gẹ́gẹ́ bí gọ́vnọ̀ ńgbà náà àwọn baálẹ̀ dàbí alága ìjọba àbílẹ̀ ẹ̀yin tẹ́ mọ tẹ́ mọ fẹnu já wáyà a létò Yorùbá ò nítò kò nítàn ní gbogbo ẹ̀ ń ṣe rẹ́gí kí ni tẹ́ ń lò nínú mọ tìwé tí èsì pé àwọn bàbá wa ń lò ń jọun a ọba ńlá tẹ́ ẹ lè pè ní president a sì láwọn ọba tẹ́ ẹ lè pè ní governor a sì tó láwọn baálẹ̀ tẹ́lẹ̀ pélé alága ìjọba ìbílẹ̀ torí àwọn ẹ mọ̀ pé àwọn alága ìjọba ìbílẹ̀ fàpèjúwe Ìbàdàn north east táwa wà ẹ̀ àbílù Ìbàdàn tá a wà àbípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà thirty three local government la ní thirty three local government gbogbo wọn sì ń bẹ lábẹ́ gọ́vnọ̀ ẹnjìníà Abiodun Olúṣèyí Mákindé bẹ́ẹ̀ náà lórí tó ṣe wípé aláwọn baálẹ̀ lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn wọ́n mọ̀ bẹ́ lábẹ́ ọba ńlá wọ́n wà ní ọfà ed ọba ńlá tí ń gbàdọ̀bálẹ̀ ọba ìlànà nu àwọn baálẹ̀ náà wà láwọn olóyè tiwọn náà tí wọ́n jọ máa ṣèlú báwa náà ṣe ń láwọn kánsílọ̀ kánsílọ̀ kánsílọ̀ ìtagbára àwọn baálé ọba ká wọn gbè gbé lọ bọba tí wọn bá fà á tó bá ṣe pé àlàálẹ ní kinní kan ni ó dọdọ ọba ńlá àwọn ni wọn yanjú ọ̀rọ̀ ọlẹ kò sí gbogbo ibi tí bá ti ń fa ọ̀rọ̀ ọlẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ Otu wọn máa ń fi ọ̀wọ̀ rẹ̀ fún Ọ̀rànmíyàn Aláàfin ìjà wa padà síbi tá a ti ń bọ̀ mo ti lò mọ tí mo fẹ́ lò ń bẹ o ọ wa jẹ òun ló wáá fi ó tún gbogbo ètò ọ̀yọ́ tò ṣùgbọ́n ó yẹ kí Basọ̀run kó wà nínú kí Basọ̀run ó wà ní kí lorúkọ ẹ̀ kó wà ní inú ìgboro ọ̀yọ́ bá a ṣe máa ń ṣe ṣùgbọ́n àkọ́kọ́ ọṣẹ́ táwọn Basọ̀run ń dálẹ̀ lọ́pọ̀ jù àwọn wọn ba ọ̀yọ́ jẹ́ ẹ̀ẹ̀kejì Olúyọ̀lé ti di baálẹ̀ Ìbàdàn ọba àdànà jẹ́ Báṣọ̀run kọ́ ọ wà ní Ìbàdàn ó jẹ́ ó wà ní Ìbàdàn nígbà tí bá jà láàfin wọ́n wá ń bá lọ bẹ́ẹ̀ sá Olúyọ̀lé kú lójú ayé Àtìbà ẹ̀sìn ló dá Olúyọ̀lé ọ̀rọ̀ àwọn ọmọ ogun Ìbàdàn lógún wọ́n wá ó wá ń kí àwọn èèyàn káàkiri ilé bó o ní o gẹ́gẹ́ bí olórí ìlú wọ́n di bá wa láyọ̀ o ẹ fọkàn balẹ̀ o ẹ̀sìn tó gùn ẹ̀sìn ń gbẹ́sẹ̀ iwájú méjì òkè ó dáa bàbá sì ti dàgbà dídá tẹ̀sìn dáa ọfà àmódi sí lára ọlọ́gbẹ́ ẹnu ìní bàbá bá kúrò láyé nígbà àwọn ọmọ ogun ẹ̀dẹ́ kò lágbára láti dìde wẹ́kọ̀mù wọn tó fi jáde láyé ó wá kú lẹ́yìn ìgbà tó olúyọ̀lé lọ Báṣọ̀run olúyọ̀lé tó ń lọ ẹ bá sì pé ní ibà olúyọ̀lé ẹ bá pè ní ọ̀ṣọ̀run olúyọ̀lé ẹ bá pè ní ibà ọ̀ṣọ̀run olúyọ̀lé rẹ́gí ló ṣe ọdẹ́nìlọ ni balógun rẹ̀ ọdẹ́nìlọ ló ṣẹ́gun àwọn fúlàní lóṣogbo ọdẹ́rìn lọ́lọ́ yẹ kó bọ́ sí orí àpèrè kó di baálẹ̀ òun lòun ó lo ogun ogun tó lọ náà wọ́n ti poison rẹ̀ àmójì ló gbédé òun náà tún kú àṣẹ ìlú ọwọ́ àpò àwọn olóyè àgbà tí ń bẹ ńgbà náà ó kọ ọpẹ́ àgbé oyè sílé tọ́ àpàwá di olúgbòde àti ìbíkúnlé tó jẹ́ ọmọọṣẹ́ tó kí oníbùdó tá bá ń pè Ìbíkúnlé ní kìnní oníbùdó ọ̀gá rẹ̀ ní oníbùdó òní tó kí oníbùdó. àwọn mẹ́ta tó kù náà nìyẹn wọ́n wáá fi ọpẹ́ àgbéjẹ baálẹ̀ àwọn ológun táwọn bá dé àwọn wàá ṣe ètò yìí ogun ìjẹ́ pàjáwìrì bàbá ẹ̀yẹn dúró ẹdílé mú gbogbo wò lé lọ. wo èèyàn olóyè nígbà wọn lọ tí wọn fi dé ọpẹ́ àgbẹ̀ náà ti jáde láyé ìlàsẹ ìlú wa bọ́ sọ́wọ́ oyèsílẹ̀ olúgbòde olólóyè àgbà tó kù ó sì dàgbà lòun wá jẹ baálẹ̀ ìní ìbíkúnlé táwọn àti ẹjọ kù lólóyè ló ń jẹ látòrí sẹ́ríkì òǹdíbalógun ògúnmọ́lá bàdà ló ń wà àwọn olóyè kéékèèké ni ni wọ́n ti mú un èwo ló dá àwọn àwọn olóyè kéékèèké èwo ló dá ìlànà náà ní Ìbàdàn sì ń lòdò ni nínú mọ́gàjì náà wọ́n ti wẹni tí wọ́n fà wá sí jagun ni wọ́n sì wá mú òun ló ṣe wá di ọ̀tún balógun wọ́n wá wà bẹ́ẹ̀ sá àwa tá a bá bá mi bọ̀ láti pilẹ̀ ibi tí mo ti lọ lórí ọ̀rọ̀ yìí pé àìfífá lọ́yọ̀ọ́ bàbá sọmọ ní mọ́ ẹ jẹ́ mo ti sọ ti mẹ́tàdínlógún tá a ti jẹ àrẹ̀mọ àrẹ̀mọ àrẹ̀mọ láì kan náà ni ẹ bá ti wà lórí àpèrè ó ti mọ̀ pé tóun bá ti kú ń ọmọ òun ni ó jẹ kìí ṣe pé àwọn ilé kan lọ́kàn nǹkan a lo ọba mẹ́tàdínlógún àwa lo mọ́kànlá tó ṣe pé àrẹ̀mọ ń bá ká ọba bá ti kú àrẹ̀mọ náà ó kú dandan ni kárẹ̀ mọ́ kú wọ́n wàá wọlé míì ilé àwọn ọba tó ti jẹ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n lọ mọ́ ọmọ òye wá ń bẹ̀ à ń lò yẹn náà bó ṣe wá dúró láṣọ fẹ́ sọ yìí. Oyèsílé Olúgbòde ní wá ń bẹ ní baálẹ̀ Ìbàdàn Ìbàdàn ti dá lágbára ńgbà náà ó ti dá ọ̀pọ̀ àwọn ìlú tí ò tí ì bọ́ sí abẹ́ Ìbàdàn wọ́n ń wárí fún Ìbàdàn bájá bá ń sábẹ́ ẹkùn ẹkùn sábà já ni ní gbogbo agbègbè ohun ilẹ̀ tó kù tó ṣe pé àwọn àtìbàdàn jọ ń ta kàngbọ̀n iná ní ilẹ̀ ìjẹ̀ṣà láwọn agbègbè tí ó sì lábẹ́ ìlọrin ìjẹ̀ṣà lè dá ogun tí wọ́n ṣẹ́ wọ́n ṣẹ́gun ìlọrin fúnra wọn ní lógun tá a pè lógun polẹ̀ tí wọn ò wárẹ̀ lọ́wọ́ ẹnì kankan ìlọrin gbèrò ọfọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti ń kólẹ̀ èkìtì wọ́n kólẹ̀ gbómìnà wọ́n palẹ̀ ìrẹsà àti igbọ́n wọ́n pa gbogbo wọn run ntó wá kù ní káwọn ọ lọ sí lẹ́sà ibẹ̀ wọ́n ti wá jẹ ìyà tí wọn ò jẹ́rí láyé wọn ṣáájú kí Ìbàdàn ó tó ṣẹ́gun wọn lógun Òṣogbo ti Ìbàdàn là ń pariwo ni a pariwo ti lẹ́sà torí pógun àdájà tí lẹ́sà jà bóyá ní òjò popular pẹ̀lú ògo Ọlọ́run á sì wá á ṣàlàyé ogun polẹ̀ fún wa dáadáa. ilẹ̀ ìjẹ̀ṣà nìkan ló kù tó sì gbé bàtẹ́ kàn máa ń jáwọ̀ wọ́n máa ń padà wọ́n fi kápítà wọn lẹ̀ Ìlísà. Ìbàdàn ti wá jẹ́ ìlú tó lágbára baálẹ̀ wọ́n sì ń jẹ ẹn bá ti jẹ baálẹ̀ nínú àwọn ọmọ ogun náà ni ó jẹ baálẹ̀ bẹ́ẹ̀ tó bá ti jẹ baálẹ̀ kò lo ogun mọ́ àtòlú ló kù tí ó mọ̀ sí ọ wá rí bẹ́ẹ̀ Ìbàdàn ti wá tóbi wọ́n sì máa ń jagun ẹrú ti wá pọ̀ nìbàdàn gan tán bá lógun ojoojúmọ́ wọn ń kẹ́rú kódà bógun ọ̀sẹ̀lẹ̀ àwọn míì ó gbé súnmọ́ mi wọ́n lọ tiná bọlé wọ́n káwọn èèyàn lẹ́rú. wọ́n wá bẹ̀rẹ̀ nínú pàdé wàhálà kan wá ṣẹlẹ̀ ó sì ti máa ń sábà ṣẹlẹ̀ àwọn ẹrú máa ń bá wọn lo ogun ìkan wá ṣẹ̀ nínú àwọn ẹrú ọ̀gá rẹ̀ wá tà gbogbo àwọn ẹrú yòókù wá bẹ̀bẹ̀ wọn ò gbọ́ wọn wá lo ogun wọn wá kọ̀yìn sí wọn pa àwọn náà gbẹ̀san lára rẹ̀ lásìkò tẹ́ kí wọ́n dúró tì pé èmi gbọ́ fẹ́ ta alágbájá wa náà sọ fún ọ àwa la sì ń bọ́ tí ọ̀bà sáwa ṣe wọlé wà tọrọ pọ̀lọpọ̀ Ìbàdàn gbà náà wọ́n dìpẹ́ lórí ẹrú láti fi jagun ọ̀rọ̀ wá di ohun àwọn ẹrú tí wọ́n da ọ̀gá wọn lójú ogun ẹja pa wọ́n ẹnìkan ẹ má pa wọn o ìtọ́gà wọn ṣe ọ̀dà o ọdọ́dọ̀ àwọn olóyè àgbà wọ́n ń dìbètì ọ̀dà tó bá níbẹ̀ ẹ káwọn ẹrú àwọn àgbẹ̀ ẹrú ẹ kó wọn pamọ́ tó jẹ́ jagunjagun káfí lọ wọn wá dé pàdé Ògúnmọ́lá ló sì burú jù àti ìlẹ́nìkan tó burú tó Ògúnmọ́lá nínú ogun jíjà a sì tí ì rí lẹ́yìn rẹ̀ ń bàdàn ṣùgbọ́n àtúwárẹ́ nìkan tó jẹ́ pé onídàájọ́ òdodo bí Ògúnmọ́lá ọkọ̀ ìyànjẹ ó sì kàbòsí. Ògúnmọ́lá ló wá rèsì ọ̀rọ̀ èmi náà mo ti jẹ́ ẹrú rí lọ́dọ̀ ọkùnrin mi nígbà tó mú mi nígbèkùn tó gbèrú fún mi pé kí n mọ́ la ẹrú tí bá ń lo ogun ẹja ṣe léèwọ̀ tó bá ti lè ń bá wa lo ogun o. ẹja wọ a gbọdọ ta kò sírú ẹsẹ tó lè sẹ láyé a gbọ́dọ̀ ta ọ̀dà ẹja wo kiri ti tiktok ti mo ẹ mi ń ká tó padà ká wọlé padà sórí tiktok torí ọba ti lọ wákàtí kan bó ṣe máa ń ṣe ń ti ẹnu. fún mi ń kan ó ti fẹ́ gbé wa wọlé padà sórí tiktok ti gbé wa wọlé padà ẹrú tí ń jagun tó náà fara gba ọ̀tá tí òwò pẹ̀lú òun ti tú tó tún dáàbò bomi tá a jọ wáyé ó ti di èèwọ̀ àgbọ̀dọ̀ ta ọ̀dà èèwọ̀ tó wá ní wọ́n wá tún jíròrò àwọn bàbá wa ní làákàyè ọ̀dà ẹrú ni á pé bó ṣe jẹ́rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú náà la kú máa ń rí lọ́jà táwọn èèyàn wọn ó tírèsì wọn wá tí wọ́n tọpasẹ̀ wọn wá tí wọ́n bá wá tọpa wọn wá tí wọ́n bá bá wọn wọ́n máa ń sanwó fún àwọn olówó wọn pé a gbọ́ pé lágbára báyìí ọmọ ọlá ni ọmọ wa ni ìyàwó mi ni tí wọ́n ó sì rà padà lówó tí wọ́n bá dilé tá a bá fi lè tá a bá yẹ pé nítorí owó tá a fẹ́ gbà ẹrú tá a fẹ́ tà táwọn èèyàn àbọ̀ ń wà lóko ẹrú níbìkan ni táwọn èèyàn sì wáá san owó tí wọ́n sì lè rà á kí ló wáá dé ẹrú tí ń bá wàá lo ogun ọ̀dà intaṣe ni ó lè jẹ́ pé ọ̀gá ẹrú yìí òun náà fowó rà ni àmọ́ ń gbò fowó rà tán ló rí pé jagunjagun ni alágbára èèyàn alákìkanjú ni tẹ́rú bá ti wá lo ogun ẹ máa wo ibi tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ pọ̀ mọ́ o tẹ́rú bá ti wá lo ogun tó bá fi lè rí ẹrú méjì mú lójú ogun tó sì kó fọ́gà rẹ̀ yóò wá pẹ nìkan gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ó ti di òmìnira kìí ṣẹrú mọ́ wọ́n wá ṣòfin wípé àwọn ẹrú méjèèjì ẹrú tó mú méjèèjì ó ti fi rárá rẹ̀ pẹ́yọ kan ló ó ti fi rárá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lójú èèyàn ni ó ti kó fọ́gà rẹ̀ o tẹ́ bá wá padà dé Ìbàdàn tẹ́ padà délùú lẹ́yìn ogun kò wá yóò wá kúrò nílé ọ̀gá rẹ̀ ilé ibi tó bá wù bọ́yọ́ lọ́rẹ̀ láàrin ìlú ni yóò lọ máa gbé bẹ̀ gbígbé bẹ̀ yóò wà ń bẹ̀ fún oṣù kan ni o òṣùpá mẹ́ta ni o yóò máa waṣọ tó wù tí gbogbo ayé ò rí pé wọ́n ti bọ́kùn lọ́rùn ẹrú rẹ̀ lẹ́yìn èyùn tí ọ̀gá yóò kọ́kọ́ lọ túláàsì ni tó bá wá wù pé láti dúró lọ́dọ̀ ọ̀gá ó ṣe dáadáa sí mi ó lè padà sọ́dọ̀ rẹ̀ tó bá wù pé òun ò fẹ́ dúró lọ́dọ̀ ọ̀gá òun yóò lọ sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gá ò sì gbọ́dọ̀ sọ pé dandan kó dúró lọ́dọ̀ mi ìran kanu òfin ti tẹ́lẹ̀ ta ti ń ṣe bọ̀ náà ò yí padà ìní pé ẹrú ti máa ń bá wa lo ogun tọ́ bá fẹ́ fẹ́yàwó nínú àwọn ẹrú tí ń bẹ nínú ilé ọ̀gá rẹ̀ tó jóbìnrin èyí tó bá wù tó bá nawọ́ sí ẹjọ́ fẹ́ torí pé jagunjagun ni ẹjọ́ gbádùn ayé rẹ̀ tó bá wá ṣe pé lọ́dọ̀ ọ̀gá míì ló ti rí ẹrú obìnrin tó fẹ́ẹ́ fẹ́ tó ti rẹ́rú obìnrin tó fẹ́ẹ́ fẹ́ ọ̀gá ń gbọ́dọ̀ bá sanwó kí wọ́n ra ẹrú fún un kó fẹ́ wọ́n ṣe gbogbo òfin nìbàdàn gbà náà wọ́n wá wà òfin ni wọ́n wá ń gbéyàwó tí wọ́n ń ṣe sẹ́mọ̀ pé àwọn ẹrú tẹ́ ń ṣekú pa ọ̀gá wọn kọ̀rọ̀ ràn sí. Si okùn ti bọ́ lọ́rùn wọn wọ́n ní wọ́n lọ tú wọn lẹ̀ wọ́n sì sọ òfin yẹn inú gbogbo ẹrú dùn ìdíwáánú tí Ìbàdàn fi kún torí pé bá ń ṣe Ògúnmọ́lá le ṣùgbọ́n èèyàn tó ní reason ni babaláwo sì ni Ògúnmọ́lá mọ ifá gan-an Ògúnmọ́lá mọ ifá ọmọ ifá gan-an ilà àwọn àgbà fi gbà yí pé à babaláwo ló ṣe dé irọ́ o kò rí bẹ́ẹ̀ ó ń jà ìpáàlélo náà ṣe débàdàn ṣùgbọ́n ó mọ ifá ó mọ̀ fà gan-an ọmọ fèésù sì ni abúlé ni fèésù níwò abúlé ni ó ní tó gbé wọn dé fèésù ń bẹ̀ náà ìbíkúnlé wa ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ òfin yẹn tí wọ́n ṣe ló jẹ́ kí Ìbàdàn ó tó kún ọ̀rọ̀ kan wá máa ń fa wàhálà ńlẹ̀ Yorùbá jíjẹ ogún tàbí jíjogún fàpèjúwe èmi Lájí Abbas nísìnyí báyìí bọ́lá ń ṣe kẹ́mi mo ṣe wàhálà mo ń ṣiṣẹ́ ìwádìí mo ń dáàbò bo ilẹ̀ Yorùbá lórí ìtàn Ọlọ́run wá kẹ́mi mo ní mọ́tò mo lówó mo kọ́lé mo lẹ́sìn lẹ́ẹ̀kan mo ti wá bímọ mo sì láwọn àbúrò lẹ́yìn tó ṣe pé àwọn àbúrò mi àjọkọ́lé àwọn náà ń gbénu ilé èmi mo kọ́lé o mo fún wọn yàrá lọ rẹpẹtẹ mo ti dọlọ́lá mo wá lábúrò bíi mẹ́wàá àwọn àbúrò mẹ́wàá ni o àbúrò márùn-ún ni o wọ́n wá ju ọmọ mi lọ àkọ́bí mi lọ́kùnrin ìjọ tí n bá kúrò láyé sẹ́mọ̀pọ́ mẹ́ni ní jogún ẹni rárá àbúrò mi tó nẹ́ẹ̀sì sí mi ìní òdì baálé àgbà wọn fi ń tò oníwà máa pàṣẹ gbogbo nǹkan tí mo ní oníwà máa là láwọn ọmọ mi lọ́wọ́ ní ọmọ ṣe gbogbo ẹ̀ èyí ò bá sọ pé agbójúlógún ó fi rẹ̀ fósìta ìgbà tí bàbá yín ń bẹ láyé ẹ má má gbójúlógún yìí ẹ̀yin náà ẹ múra ẹ múra ẹ ti dé èèyàn níta ẹ bá gbà kẹ gbà lọ́dọ̀ bàbá yín Yorùbá mọ tí wọ́n sọ now àbúrò márùn mo ní àwọn márààrún sì ju ọmọ mi lọ àbúrò mi ti bẹ lẹ́yìn mi tó tẹ̀lé mi tó bá kú gbàm ọmọ mi kọ́ ní òtò di baálé tí ó wà lórí dúkìá mi àbúrò mi kejì tó náà bá tún kú ìkẹta tó náà bá tún kú ìkẹrin tó náà bá kú ìkarùn-ún títí tí ó fi wá kan ọmọ tèmi tọ́lọ́ ń bá ní kó nǹkan ọmọ ọbẹ̀ láyé kó tó dìgbà náà wọ́n wàá máa rotéètì ẹ̀ tọmọ mi náà bá tọmọ mi bá wá jẹ tó bá ṣe pé inú àwọn ọmọ àbúrò mi ó tún jù lọ ọ̀dọ̀ wọn ni ó bọ́ sí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà kó tó kan ọmọ ẹni tó lógún àwọn àbúrò yìí ó ti jẹ ogún tán wọ́n wá wà nínú pàdé ìlújọ wọ́n ń ṣe gbogbo àwọn òfin ibẹ̀ wọ́n ti wá réèsì ẹ̀ ọ̀ṣúndínà ń bẹ́ńbẹ́ ọ̀ṣúndínà ní baba páńpá ìmọ̀lé lòun mùsùlùmí lòun òun sì mọ tí alukurani sọ nípa ogun ṣùgbọ́n àwọn bàbá tó ṣe òfin náà kì í sí pé wọ́n làákàyè wọn kú àwọn ọmọ tí wọ́n bá bọ̀ tẹ́ fi ṣòfin lọ́wọ́ arẹ́sẹ̀ pé ẹjọ́ o torí ta la ṣe ń ṣiṣẹ́ ẹ máa wo láti ẹ wo bí mo ṣe ń bọ̀ o ẹ wo bó ṣe débàdàn tí wọ́n padà sọ́yọ́ o àgbogbo ah, wọn nítorí ọmọ ni tó bá wá jẹ́ pé torí ọmọ ni kí ló dé tó ṣe pé bàbá ó kú ọmọ rẹ̀ ò ní jogún rẹ̀ ó wà nínú àwọn olóyè náà o nígbà tí tó kí oníbùdó kú dípò kí wọ́n fi mú ọmọ rẹ̀ ìbíkúnlẹ̀ ọmọ ẹsẹ̀ rẹ̀ ló ní àǹfààní láti jẹ sẹ́ríkì ọmọlẹ́yìn tó kí dẹ̀ ní wéé dẹ̀ ṣùgbọ́n tẹ bá dẹ̀ wọlé tó tí oníbùdó àti ilé ìbíkúnlé láyẹyẹ wọn jọ kọjú síra wọn ni ìgbà wọn tó ṣe títì lọ́la wọn ìkan náà ni tó bá ṣe pé torí ọmọ ni kí ló dé tó ṣe pé bàbá òkú ọmọ rẹ̀ ò ní jogún rẹ̀ wọn bá bẹ̀rẹ̀ sí ní gbé yẹ̀wò ọ̀dà tó bá ṣe pé gbà tí bàbá ìbá kú àwọn ọmọ rẹ̀ kéré kí àbúrò bàbá rẹ̀ tó dàgbà ọ bọ́ síbẹ̀ ṣùgbọ́n òun náà yóò wá wà lábẹ́ olóyè kan wọ́n wá ti fi klọ́ọ̀sì sí tí wọ́n mọ̀ bá mójútó ṣùgbọ́n àwọn ọmọ ló nítorí pó kéré àmọ́ bí tọ́mọ ọ̀bá ti kéré tó ti jẹ́ ní ọkùnrin òun ni kó jogún bàbá rẹ̀ ẹ̀yin àbúrò ẹ wá ṣẹ́ṣe lọ́pọ̀lọpọ̀ gbàgbà tí bàbá yìí ṣe wàhálà àwọn àbúrò ọmọ ẹmu wọ́n mọ rìn dé òru wọ́n mọ gbádùn pé àìgbá àwọn lówó lọ́wọ́ ọlọ́lá iná fi wá tófin ṣe ọwọ́ wọn ti ṣòfin nígbà náà Ìbàdàn bẹ lálágbára tí wọn ò fẹ́ rí kinní kan wọn ò fẹ́ gbọ́ kinní kan ṣùgbọ́n gbà náà wọ́n sì ń fún ẹnìkan lọ́wọ́ tiẹ̀ òun náà ni Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ iná ìlà Aláàfin Àtìbà ọ̀rẹ́ rẹ̀ Bolúyọ̀lé ti lọ Ọpẹ́ Àgbé ti lọ ẹni tó wà ń bẹ̀ iná ni Oyèsílẹ̀ Olúgbòde wọ́n wá rí pófin làwọn ṣe yìí kò tí ì lè dòfin tí ó kárí tí ó múlẹ̀ àfi kí ọba ó fi òǹtẹ̀lú gbìm ilé ìgbìmọ̀ asòfin àgbà gbìm yọ̀dọ̀dọ̀ yọ̀ wọ́n wá gbé òfin lọ bá Aláàfin Àtìbà ibi ọ̀rọ̀ tí mò ń sọ tí ó ti yé wa nù nígbà wọ́n gbófin ìdọ́dọ̀ Aláàfin Àtìbà ìbàbò báyìí báyìí báyìí aláàfin rèpo dà gbogbo wa náà nǹkan kan náà ni wá ogun ló sọ bínú ó dà bẹ́ẹ̀ kódà bí èèyàn bá jẹ́ ìbàrùbá bó bá jẹ́ tápà náà ni ẹ fún nírú òmìnira tẹ́ ẹ fún yìí kẹlẹ̀ mọ́ bí ìrántí wa ṣe dáa tó àwa èyí sì ìrántí ń kórìíra bíi tàwọn lárúbáwá tẹ́ bá lọ sí àsìkò áàjì tẹ́ bá lọ mẹ́kà lárúbáwá ṣe bí èèyàn gidi ẹ lọ lẹ́yìn àjìlẹ́ mọ̀rú èèyàn tí wọ́n jẹ́ ṣé kúránì gan ròyìn wọn dáadáa ìwà àwọn ọ̀bá dà lọ́lọ́run agbá ànábì dìde láàrin wọn ẹ mẹ́ta fojú ànábì gan rí ìwà àwọn ọ̀bá dà dòní ọlọ́gbìn náà sẹ́nu wọn kò ayé ni wọ́n ń wá ẹ̀mẹ́jẹ̀ ni o gbé mi lọ bí tí ó bomi ìjàre aláàfin wá rí i pé òfin yìí dáa sísọ ẹrú dọmọ òfin ẹlẹ́ẹ̀kejì jíjogún aláàfin wa nítò òfin ogún jíjẹ mo fọwọ́ sí ṣùgbọ́n o ó wu èmi náà kárẹ̀mọ́ mi kò jogún mi ẹ bàbá olówó nìyí ọlọ́lá nìyí nígbà ó ti di dòfin ẹlòmíì ò lè jogún o yín náà àrẹ̀mọ yín náà ni ó jogún yín àwọn kan bàbá sára ìpẹtẹpẹtẹ bá kú ìgbà yìí lọ bàbá tẹ ẹ bá fún kọmọ gbádùn kọmọ lọrọ ẹlẹjàre àní mo fẹ́ kó jogún ìtẹ́ ìtẹ́ wo ìtẹ́ tẹ́ ẹjọ́ kò lé lórí ọ̀rọ̀ bàbá àbáwájú bàbá yèyé aláàfin o aláàfin àtibá ọmọ aláàfin adégolú ọmọ aláàfin àjàgbó wọn bẹ̀rẹ̀ sí ní kìkìkì bàbá kò ní ṣẹlẹ̀ bíi ti bá ń kọ́ ẹ ti gbọ́wọ́ lù ú àmọ́ kò dọ́dọ̀ ọmọ ti yín ọ̀rọ̀ ọba lè yùn kò dọ́dọ̀ ọmọ ti yín àti bá ní nǹkan ayé lọ bàjẹ́ àṣà burúkú ẹ̀ ṣàṣà Yorùbá ká mọ̀ pa àrẹ̀mọ tí bàbá bá kú kárẹ̀ mọ́ ó kú ẹ mọ̀ contemporary Kúrúnmí Olúyọ̀lé ilé àtìbà àwọn ìjòyè tí wọ́n lọ gan wọ́n kéré bàbá ló jẹ́ sẹ́mọ̀ tí nǹkan bá ti ń pẹ́ ọjọ́ tó ti pẹ́ làwọn èyí ti ń mọ̀tàn o aláàfin wa pè wọ́n pé ẹ wá ẹ bá ń pe akùnyùgbà akùnyùgbà wọ́n pe bàbá náà dé wá bá ń rọ àwọn ọmọ yìí nítàn ẹ ǹlẹ́ o ẹ kú èyí tẹ́ ẹ wá láti Ìbàdàn a ah, mọ̀mọ̀ kí yín kò lè yé yín ọjọ́ ti pẹ́ nígbà tí Ọ̀rànmíyàn jẹ wàá bẹ̀rẹ̀ sí ní tò ó ń tò ó ń tò tó fi dórí ìgbà tí wàhálà ṣẹlẹ̀ pé àrẹ̀mọ ní ń jọba àrẹ̀mọ ní ń jọba àmọ́ ń gbà àṣejù àwọn àrẹ̀mọ kù á lo àrẹ bàbá sọmọ àrẹ̀mọ àrẹ̀mọ àrẹ̀mọ ìbọn bá kú èèwọ̀ nígbà náà á lo mẹ́tàdínlógún nígbà wàhálà àwọn àrẹ̀mọ pọ̀ tó fi wá dá orí aláàfin olúewu alo mọ́kànlá lẹ́yìn láti gbòjígí dé olúewu alo mọ́kànlá n tí aláàfin àtìbá ń béèrè nu pé ẹjẹ́ á padà sí àṣà ìpìlẹ̀ káyé ọba àlè rojú kó lè tọ́ pé ẹ wá délù yìí ọpọlọ ń bẹ lórí rẹ tá a bá ní kírú eléyìí ọba wa lọ sàárè sáwọn àrẹ̀mọ yòókù tó ṣe pé rẹ́ndẹ̀rẹ̀dẹ̀ ni wọ́n ń ṣe yìí ilá gbẹlùlé lọ́wọ́ ó sì pàpà rí bẹ́ẹ̀ <laughs> ṣe aláàgbọ́n ni ìtọ́ ọmọ ọkọ wa ìbàdàn ní ṣe bó ṣe rínú bó ṣe rínú ìní ìbàdàn fi wá fún ní support Basọ̀run ti wà lọ́yọ̀ lẹ́yìn ìgbà tí kinní ti lọ Olúyọ̀lé ti lọ wọ́n ti jẹ Basọ̀run míì sọ́yọ̀ ṣé gbé ńlá kọ́tẹ̀ ni ó jẹ tẹ̀lé Olúyọ̀lé Basọ̀run gbé ńlá ṣùgbọ́n Kúrunmí òun yarí ó lóun ò gbà olóòṣà tààràtààrà ni Kúrúnmí ó ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹyin ẹyin àwọn aṣòfin Ìbàdàn òfin náà wá dá àṣẹ rúdọmọ kí tẹ̀lé má ṣàwọn Ìbàdàn gan náà kí ni máa ń ṣe wọn gangan wọn ti ẹ̀ pọ̀ jù gan bí ọba ti ẹ̀ ṣàgbàlagbà nù wọn sórí wọn ò pé ni wọ́n ṣà ti ń tẹ̀lé wa etí pẹ́ Ògúnmọ́lá náà mọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ ní nǹkan lójú ara ẹ̀ ló ti di ọ̀tún balógun sínú bí òpó tí mo dé mọ́ tí mo ní ọmọ láìrúkọ yìí báránṣẹ́ lọ bá bàbá bó náà ló gbéra tó lọ Ọ̀yọ́ bàbá kò sọ̀rọ̀ mi tẹ́ ẹ sọ ẹ padà ìjọ tẹ́ ẹ bá fi lè kú tẹ́ ẹ wàjà àrẹ̀mádẹ́lù mọ̀ múra lẹ̀ ọ̀bá bàbá rẹ lọ́rùn ah, ọ̀rọ̀ di wàhálà tá a bá sọ̀rọ̀ nípa military power ọ̀rọ̀ ìjàyè àti ìbàdàn ó dàbí ọ̀rọ̀ Russia àti America ni tí wọ́n jọ ń sọ́ra wọn àwọn akọ́nijọ wà ń bẹ̀ wọ́n jọ mẹ ogun the same blood ìtújọ ni wọ́n ní ti ìbàdàn àti tìjàyè wọ́n sì jọ pààlà bẹ́lómi bá wọn bí wọ́n ṣe gbé Russia àti Amẹ́ríkà ẹ̀ ní mọ̀ pé wọ́n jọ pààlà pé wọ́n súnmọ́ra wọn ibi tí àsìkò kan bẹ tó ṣe pé tí yìnyín bá bolẹ̀ wọ́n kàn fi kíní àwọn ọkọ̀ oníyìnyín wọn ò fi kírọ́ọ̀sì wọ ara ọ̀dọ̀ ara wọn. àtùbà wa ò pé ha ah, ọ̀rọ̀ yìí ò yé Kúrúnmí ó ṣàlàyé Kúrúnmí lòun ọ̀gbọ́n àtìbá lòun ó ṣe ọdún bẹbẹ ọdún tá à ń pè lọ́dún bẹbẹ aláàfin tẹ́mi rẹ̀ bá gùn ní máa ṣe lórí oyè tó gùn lórí ìtẹ́ ṣùgbọ́n àtìbà ó dàgbà lọ́jọ́ orí ẹ̀ẹ̀kejì ó ní ó ti wá fi òpin sí gulegule àwọn fúlàní láyé rẹ̀ náà lásẹ̀gùn àwọn fúlàní lóṣogbo tó ṣe pé èrò àti lọ gbalẹ̀ dókun ó dópin lẹ́mìí wọn ó wá ránṣẹ́ sí Kúnrunmí yóò sì sọ fún lórí ẹ̀ṣọ́ rẹ̀ tóró náà ló gbọ́dọ̀ bá provide ẹ̀ṣọ́ ó ránṣẹ́ sí Kúnrunmí Kúnrunmí gbà yànjú à ọdún bẹbẹ bàbá yìí náà mọ ọdún kú wọn tún máa ń pè kò sálà àfitọ́sọ ọdún bẹbẹ tó kádùn rí tí ó fi jáde láyé ó lóun mọ ni mo ti dàgbà náà kí ni mo tún dúró ṣe jẹ́mi náà ó ṣe bẹbẹ tí gbogbo èèyàn ń ṣe wọ́n sọ ọdún bẹbẹ gbogbo èèyàn ló wá gbogbo àgbẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n wá ní tó dùn mí ni pé aláàfin wa bàbá ọ̀sọ́dún bẹbẹ tí wọ́n fi lọ kò sì sáláàfin tó lò tó wọ́n nu gbogbo aláàfin tó ti ń jẹ ní aláàfin àtàndá adéyẹmí tó lọ kò sáláàfin tó lò tó. wọ́n wá ṣe ọdún bẹbẹ tán àwọn ìbàdàn tó wá wọn fẹ́ padà aláàfin wa rán wọn létí sẹ́yìn ìgbàgbé àdéhùn Kúrúnmí ni ọ̀gbà yìí o àwọn ọ̀yọ́ mèsì láwọn ti fọwọ́ sí i ṣùgbọ́n tí wàhálà bá fẹ́ dé Kúrúnmí lè lóun ó yarí òun sì agbára àwọn ọ̀yọ́ ò lè ka ẹ̀yìn náà la gbójúlé wọ́n pa ewúrẹ́ wọ́n múlẹ̀ aláàfin ọ̀ka ọdún lóòótọ́ tó fi lọ gẹ́gẹ́ bí ọdún bẹ̀bẹ̀ ọ̀rọ̀ sì pọ̀ lórí èèyàn náà ikú náà kọ́ ní bẹ́ẹ̀ pa wọ́n bẹ àwọn èèyàn náà wọ́n bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o aláàfin bá lọ nígbà aláàfin lọ pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọ̀yọ́mèsì àti ìbàdàn adélùgorí ìtẹ́ aláàfin wa ba àṣàkáṣà ń jẹ́ àwa dá padà sí bá a ṣe bẹ̀rẹ̀ látàyè Ọ̀rànmíyàn ló jẹ́ yí pé wọn ò dá ifá sẹ́mọ ibi tí mo ti ń bọ̀ ẹ̀dà àwọn ibi tí mò ń yà sí wọ́n ti mọ̀ yí pé intajọ conclude lé lórí ni ó jẹ́ aláàfin ẹ lọ wonú ìtàn ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí mo ti sọ́nbẹ lórí YouTube mi ì lè fáwọn èèyàn lọ́jọ́ rẹ̀ báyìí toró pọ̀ kọ́dà gbé twenty seven episode kọ́ ló dé torí mo lọ́jọ́ rẹ̀ ilé Kúrúnmí ò fi gbà ló fi dogun adélù wa ń bẹ́ńbẹ́ nígbà adélù lọ ilé wọn tó dàrú ọmọ adélù láwàní amúbíẹyẹ agogo ọjà ńlọyẹ kó jẹ ṣùgbọ́n ìjẹkújẹ iná ní ṣẹlẹ̀ lọ́yọ́ báyìí o aláàfin ti wàjà ó ti ń lọ bí ọdún méjì ní ìsìn àti ìjà aláàfin ìlọsíwájú náà àbí ìfàsẹ́yìn gómìnà sì lágbára ẹja máa sòsì bí ẹran aṣẹ́wó kẹ́nìkan pariwo gómìnà ńgbà wọ́n bá ní àwọn fún yín ní àwọn fún yín ní thirty days péré kẹ́ fi mọ́ ọmọ òye bíbẹ̀ ẹ̀kọ́ àwọn ó ṣe nítawọn bá sọmọ òye lélẹ̀ àwọn ó mu ẹ wá pariwo kí gbogbo ayé wa bá yín gbọ́ ẹ̀yin tẹ́wàá máa sọ àwọn olóṣèlú ní ibi jẹ ibi làwọn ọ̀yọ́ mèsì ṣe tì í àwọn olóṣèlú ní ibi kíní kan jẹ ibi ni wọ́n ti ń kóra wọn lọ kóòtù ní òníyànjú bóò ni wọn ò ṣe ní dá sí i ṣé wọ́n jẹ́ kẹ́ ẹ bàlújẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní para yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tàjẹ̀ èèyàn lẹ̀ àbẹ́ ẹ̀ mọ tójú wá rí ní kírun ẹ̀ mọ tójú wá rí ní kírun. wọ́n wá ti ọwọ́ bọ̀ léyìí tó ṣe wípé lẹ́yìn ìgbà tí adélùjẹ láwàní ló kó jẹ agogo ọjà wọ́n bá ní rárá kọ́ bá bàbá rẹ̀ kú gbà ṣé ẹ̀yà wèrè bàbá wo ni bàbá bàbá tèmi ọ̀ bá bàbá tiẹ̀ kú àrẹ̀mọ́ ń bàbá tèmi tó fi gorí ìtẹ́ àrẹ̀mọ́ lèmi náà <laughs> wọ́n ti gbowó lọ́wọ́ bàbá bàbá ọba tó gbéṣẹ̀ yìí bàbá rẹ̀ ńlá kẹta sí kẹrin iná ẹ̀ ní adéyẹmí àkọ́kọ́ láwa ní múra òun ọjà ẹ̀sà wa dàkànrú ní tí bàbá wa àgbà àti bá fi ègún lélẹ̀ tí wọ́n sì pa ẹran tí wọ́n múlẹ̀ lé lórí pẹ̀tò ẹja dá kínní ìpadà àti bá oh so good so good ń sì sọ̀tà láàfin àtìbà àìwáyé ká mọ̀ lárùn kan lára o ṣùgbọ́n ó try láti rescue ilẹ̀ Yorùbá púpọ̀. nọ́mbà sọ wọn ò bá gbà á ah, láwálẹ̀ lóhùn ọjà nígbà náà Oyèsílé Olúgbòde ti lọ Kúrúnmí ló yẹ kó jẹ tẹ̀lé ṣùgbọ́n òun gbọgbẹ́ lójú ogun Aláàfin Adélù náà rán wọn lógun o tí wọ́n fi lọ rẹ́yìn Kúrúnmí òun náà bo ogun àṣẹ ìlú bọ́ sọ́wọ́ Ògúnmọ́lá Ògúnmọ́lá di olórí Ìbàdàn ó wá lóhun òun ló yẹ tí oh, kí lorúkọ Ìbíkúnlé bá bọ̀ lálàáfíà ìbíkúnlé ló yẹ kó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ìbátan tó yèjẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ ni ọmọ ìletò Ìjàdó lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ sì tún ni ẹlẹgbẹ́ Ìjìgbò wọ́ ọmọ ìletò Ìjàdó ni ṣùgbọ́n kò bọ̀ àṣẹ ìlú wa bọ́ sọ́wọ́ Ògúnmọ́lá ìwọ Ògúnmọ́lá wàá jẹ Kakanfò Ògúnmọ́lá ni Kakanfò kọ́ ka akékaka ni oyè ọmọdé nu èmi ní ìjọ lórí ẹ̀ṣọ́ oyè tó ju Kakanfò lọ ni màá jẹ wọ́n sì ti dáfá fún rípọ̀ jẹ Basọ̀run ló fi wá dìmáàndì Basọ̀run lọ́wọ́ Aláàfin Adélù Basọ̀run gbé lásì ń bẹ ló fi fàgídí jẹ òun náà tún ti wá lọ ó ti lọ lẹ́yìn ìgbà tó ń lọ ó yẹ kí oyè sílé òun kí lórúkọ ẹ̀ Eh, balógun rẹ̀ akéré ni balógun fún Ògúnmọ́lá ó ní balógun rẹ̀ ó yẹ kó jẹ́ kó jẹ́ òun lógun Ìjẹ̀ṣà àmọ́ kò bọ̀ àmọ́ wọ́n rí lẹ́sà kò náà lógun kan ti ń bẹ nínú tàn téèyàn lè sọ pé ogun kò yí lẹ́sà rí ogun kan ṣoṣo nu èyí tó sì gba Ìbàdàn kí wọ́n tó rí lẹ́sà kò wọ́n gbà wọ́n tó gbójú ọdún báwọn alágbára kan bá lọ wọ́n lọ wọ́n ṣe tí wọ́n padà ṣùgbọ́n tó jáwọn akọni ibẹ̀ iná ní látòòsà àti ògbórí ẹ̀fọ̀n wọ́n padà débàdàn lẹ́gbà wọn kó lẹ́sà orówùsì òun di baálẹ̀ sọ pé orówùsì o orówùsì ni o kìí sọ̀rọ̀ wùsì o oró ọ̀ǹtà ni oró tó nìkan wùsì ó ga adé wùsì adé ga nǹkan tó wùsì ẹ Yorùbá hàn. ọwa oúnjẹ kò pẹ́ wàhálà ṣẹlẹ̀ pẹ̀lú balógun àjọbọ òun kú wọ́n lé balógun àjọbọ kú òun lù ú látòòsà ti wá bọ́ sí orí àpèrè òun ti wá di ààrẹ ọ̀nà kákàǹfò ó fagídí gbà lọ́wọ́ òjò aburú mọ́kù ọmọ tó yèjì àkànní alébíoṣù ní ìbàdàn ní ń pàṣẹ lọ́wọ́ ìwọ ìtàn gbọ́n lọ́jọ́ kò jẹ́ èmi kákàǹfò báyìí. ọwọ́ akan ìbàdàn gẹ́gẹ́ bí ìmùlẹ̀ ọjọ́ sí táwọn baba ńlá wa ti ṣe ọkàn bàdàn tí gbogbo àwọn látòsà gbàtàwọn náà ń bẹ lọ́dọ̀ tó yé wọn torí wọ́n jọ ja ogun tẹ́ fi lẹ́yìn tó lòun ọ̀gbàǹgbà náà ni gbé so wọ́n ní sí ẹ̀ nínú rẹ̀ láwàní wàá fẹ́ jà ó sì mọ̀ pé tóun bá fẹ́ jà ìbàdàn ọbẹ̀ lẹ́yìn òun ìbàdàn sì wá ìbàdàn náà ṣèpàdé ṣé ká gbé ogun lọ ọ̀yọ́ láti lọ gbèjà láwàní ẹwà ò tá a bá gbógun lọ ọ̀yọ́ tí láwàní bá fi agídí jẹ sí yóò rárá rẹ lò sáwà dúró ń bẹ náà ni àbáwà kọ ọmọ ogun ń bẹ lọ láéláé láwàní ti ń múra ogun ó ti ránṣẹ́ lọ ìbàdàn bàbá àyájìn lọ́wọ́ àbà pé láwàní láwàní bàbá rẹ ó wà lára àwọn tó to ìlú ìtìlú ìfìlókìkì ọlọ́run bàbá bàbá rẹ lọ́wọ́ fi wọ́n lẹ̀ láwàní ṣé wọ́n láwọn ọ̀gbọ́n ni tí ọ̀gbọ́n wọn ń bọ̀ láwàní ṣèbáláàfin àtìbá ti fi èpè lẹ̀ àjẹbánu ni ọjọ́ yọ̀ ọ́ gbádùn ẹ̀yin bàbá wa tòní ẹ má dé o torí tá a bá ń sọ ọ́ fún yín àwọn ọmọ fìtàn sọ mo ti mọ àwọn ibi tá a ti ṣe àṣìjẹ ọba jẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bá ṣàájẹ́ rò pé wọ́n ń gbà ṣàga mo kí bàbá mi onírìṣà ọ̀jájá bàbá ń sọjọ́ bíi àádọ́ta ọdún lọ́wọ́ àwòrán bàbá mi dà ẹ bá ń gbé bàbá wọn bàbá mi ṣe ọjọ́ òbí lọ́wọ́ igba ọdún ọdún kan ni akànnàmọ̀gbò kì í pọ ọdún jẹ èyí sọ pé àkàlàmọ̀gbò àkàlàmọ̀gbò máa ń pọ ọdún jẹ yé ṣépè fún yẹn mọ́ akànnàmọ̀gbò ìní èyí pọ ọdún jẹ ẹyẹ ní àkàlàmọ̀gbò ṣé wọ́n gán rákàlà ni nítorí ní ìpọ́dún oúnjẹ sẹ́wọ̀n gan rírí àkàlàmọ̀gbò kì í pọ́dún oúnjẹ kọ́ Yorùbá wí àkànnàmọ̀gbò ni ẹyẹ àkàlà ogún ọdún ó lè mọ̀ wá sáàrin ìlú débi pé yọ̀ wà nínú <laughs> pé kò pọ́dún jẹ mo kí bàbá mi ọ̀jájá ẹ̀mí yóò túbọ̀ gùn now ọwọ́ àgbà nímọ̀ràn bó ṣe kó gbogbo dúkìá bàbá rẹ̀ bó ṣe kó wá bàdàn ilé náà ń bẹ ní òkè ààrẹ mọ́ ibi tá ààfin olúbàdàn ti sin yìí wà tá a bá ti gba ọ̀nà yemẹtu wọ̀ ẹ ti rí lápò ọ̀tún báyìí a sì ń bẹ̀yìn àgbààgbà ilẹ̀ ìbàdàn ẹja tó lé náà ṣe táwa náà bá débẹ̀ a rí pé kíkọ́ ilé ọlá àjọ ni àmọ́ ẹja tó ṣe tonígbà bàbá padà lọ jọba lọ́yọ̀ọ́ wọ́n wá wà ń bẹ́ẹ̀. adéyẹmí lára àwọn ọmọ aláàfin àtìbà ìní wọn wà ní kọjọba lòún bàjẹ́ sọlọ́run ìkú sọba alábòsí tí ọba bá sì ti jẹ nílẹ̀ yorùbá láwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé ń jọun àtàwọn èèkàn ọba nǹkan méjì wọn ò mú wá nílé Ifẹ̀ lẹ́nìkan ń sọ pé ẹni táláàfin bá jọba tán yọ ọ lọ sọ́yọ́ wọn èyí lọ Ọ̀yọ́ ẹyẹ wíwìkúwì tẹ́ ẹ bá mọ̀ tàbí bá fẹ́ dàtàn rú oníbodò ní gbà fún yín wọn ó gbé igbá ìwà wá wọn ó sì mú idà wá idà ọ̀ràn níyàn ọ̀yọ́ ni sẹ́rí ọ̀ni custodian ni ọ̀ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ẹ fẹ́ gbọ́ fact ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ni wọ́n ti tà tán kìí ṣe bàbá tí bẹ́ẹ̀ mú sọ àwọn tànà àtijẹta àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti jí gbogbo ẹ̀ tà tán àwọn àṣẹ́kùbọ̀ nǹkan díẹ̀ díẹ̀ ló kù wọ́n ó mú idà ọ̀ràn míyàn wá tí wọn ò bá tí ì fi idà ọ̀ràn míyàn kí wọ́n fi lé aláàfin lọ́wọ́ báyìí kò tí ì láṣẹ ọba lẹ́nu tó bá mú dọ̀ràn míyàn yọ ọ̀nà òkè wọ́n da idà yẹn padà sọ ilé Ifẹ̀ lẹ́yìn náà wọ́n wàá gbé igbá ìwà wá igbá ìwà igbá méjì ni bákan náà ló ṣe tóbi bákan náà làwọ̀ wọn ṣùgbọ́n tí ń bẹnu wọn ni ó yàtọ̀ wọ́n bá fi Adéyẹmí jẹ Aláàfin o ìbàbò ẹ wá gbégbá o <laughs> lónìí mo gbé fún yín o <laughs> mo gbé fún yín o lónìí igbá méjèèjì kankan náà ni ó wà ń bẹ bí o tiẹ̀ ṣe nǹkan kan náà wọ́n ti sọ fún un torí ẹ bá fẹ́ burú gbégbá pọ́ọ̀sì ò gbégbèkúgbè nù òyìn ní bẹnu gbọ́ ọ̀tún lónìí ó gbégbá o òyìn yìí o ìgbà òyìn ló gbé ẹ múra sí i láti yejọ́ ẹ̀ àwárẹ̀ tó gbégbé atamọ́ igbó oyin gbogbo wọn ń gbé <laughs> ìlú sí ìbàjẹ́ sí ló gbégbé oyin àwágọ̀ aláàfin bá bọ́ bẹ̀ yóò gbégbá bó ṣe kígbá mọ́lẹ̀ tó gbé báyìí bàbá ìgbà tí bàbá gbére o ẹgbẹ́ ayé o lọ́jà kẹsàn-án wọn ó sì lọ́ba di ẹ̀ẹ́tù ata ọkọ̀ ọ̀bẹ nígbà náà lọ́wọ́ á yá àwọn ọ̀yọ́ mèsì pé sórí wa tí ò pé orí wo pé wọ́n rí pé dùgbẹ̀dùgbẹ̀ ń mì lókè dùgbẹ̀dùgbẹ̀ tó wá mì náà lógun tá a fi ọdún mẹ́rìndínlógún já iná ni kírìjì tí mo ní mo fẹ́ sọ̀tàn rẹ̀ kírìjì tó ń rún ọfẹ́ ẹ̀rù gbogbo ilẹ̀ Yorùbá tán lórí tí àwọn ọ̀yọ́ mèsì dálẹ̀ ìmí ìlẹ̀sì tó ń dálẹ̀ lọ́wọ́ yìí ṣùgbọ́n ta ni ó wàá bá ń sọ fáwọn ọ̀yọ́ mèsì pé kí wọ́n máa gbọ́ lájẹ́ àbáṣe ooo ta ní ìran sáwọn Ọ̀yọ́ Mèsì báyìí o hmm, mọ̀ ni wàhálà ń ṣẹlẹ̀ rẹpẹtẹ a sì ń sọ náà àwa tá bá fẹ́ adúpẹ́ àwọn ètò tí ń bá wa dá sí tan kírìjì tá fẹ́ sọ olùdìpá mọ̀ tẹ̀síwájú mo sì ń bọ̀ a a ge pépépé mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ti àfáà wa Akeem náà lórí ọ̀rọ̀ ti Ọ̀rúnmìlà ṣùgbọ́n kọ́ ba àlè yanjú èyí tí mo mẹ́nu bà torí àpọ̀lọpọ̀ àwọn èèyàn ojoojúmọ́ làwọn èèyàn ń darapọ̀ mọ́ wa tá a bá sì sọ kó yanjú kò ní yé àwọn èèyàn bá a ṣe ń kéde rẹ̀ a fẹ́ sọ ìtàn Kírìjí ojúṣe gbogbo wa òun ni láti bá wa dá sí i kò yọ ẹnìkọ̀ọ̀kan lẹ̀ ìtàn Kírìjí yóò gbà wá lọ́dún kan ká tó sọ tán ẹ̀mẹ́ta láàmú sọ lọ́sẹ̀ yóò dẹ̀ gbà wá ní ọdún kan gbáko ká lè sọ tán tí ó fẹ́ ju bẹ́ẹ̀ gan lọ a pín sí ìpele márùn-ún GTB bank náà là ń lò Laji Abbas ló ń bẹ lórí rẹ̀ ẹni ẹ̀ bá wa dá sí i gbogbo ọ̀sẹ̀ tó lọ bóyá làwọn tó fẹ́ẹ́ ṣòwò sí wa GTB bank ẹ̀sẹ̀ ń ṣiṣẹ́ padà ni GTB bank àkáǹtì náà ní zero seven two five nine four three six zero five lẹ́ẹ̀kan sí Laji Abbas náà lẹ́ẹ̀bà ń bẹ GTB bank zero seven two five nine four three six zero five GTB bank náà là ń lò àwọn kan mọ́ ní ká táàgì ẹ̀ ẹja bá táàgì tá a bá lè rí táàgì ẹ̀ kú ní bínú ni tá a bá lè rí táàgì bẹ́ẹ̀ já táàgì ẹ̀ mm, tá a bá lè rí táàgì mm-hmm. ó dà pé mo ti rí ẹ ó yẹ ká lè rí táàgì báyìí. Mm-hmm. ok àti pin ẹ sí àti pin ẹ bẹ́ẹ̀ yẹn fún wa àti mm, bá wa pin ẹ sórí Facebook àmọ́ bá ṣe máa ń ṣe ti ti tiktok bẹ̀tà ti pin ẹ̀ sí orí facebook òun náà ni gtb bank zero seven two five eh, two five àṣemọ̀lẹ́rí gambi màbá ẹ̀ kí màmá lọ wíwìkúwì o ẹ mẹ́jẹ yọ gbà wá lásìkò àwa tá a bá gbọ́ náà tá a bá parí ètò ẹja tó tó gbọ́ làwa jagun fún ọdún mẹ́rìndínlógún wọ́n ń fà á lọ iná làwọn òyìnbó fi wá gba sáà lọ́wọ́ àwọn bàbá wa àtúndẹ̀rù àwọn òyìnbó lórí àṣìṣe èpè tí aláàfin àtìbá ti fi lélẹ̀ pé ẹ pa àṣà burúkú rẹ àṣà burúkú níbo lẹ ti ráṣà burúkú kí bàbá òkú tán kí ọmọ bàbá bá kú àṣà burúkú nígbà wọn ò gbọ́ wọn rí tójú wọn rí ojú wọn tó wá rí un iná lógun tá a jà sẹ́nígbà wá ja ogun tó pẹ́ orí wa ti wá pé lọ́yọ̀ọ́ wọ́n wá ẹ̀ṣẹ̀ wá ránṣẹ́ nígbà tí aláàfin adéyẹmí lọ toró pẹ́ lóyè yóò lò tó thirty five years ó pẹ́ nígbà aláàfin adéyẹmí lọ òun ló wọ last century tá a lò ó lò wọ sínú nineteen oh six kọ́ni ọlọ́run sì wá ṣe láwàní amúbíẹ̀yà ìbẹ̀ǹbàdàn tí ń dá kelú kékelú tiẹ̀ wọ́n wá gbèsè wọ́n wá tó ń wò tàlẹ́ ọ̀jọba wọ́n ti ti ń gbowó wọ́n ti bàbá àyájí wa lọ bá wọn pé ẹ sáfẹ́ tú ọ̀yọ́ mọ́ra yín lórí ẹ̀yin ọ̀yọ́ mèsì kí ló dé láwàní máa ń bẹ àyèfi láwàní joyè ẹ̀wọ̀n tó dálẹ̀ tí aláàfin Àtìbá sọ yí pé kí bàbá sọmọ ni wọ́n ẹsẹ̀ wàá mú láwàní lọ jẹ ṣùgbẹ́mi rẹ̀ wàá gùn kò lòjọ́ ọdún márùn lọ láti compensate àrẹ̀mọ rẹ̀ jẹ tẹ̀lé kí wọ́n tún tó dàrú iná làwa ń tò láàrí tòdò ní. bó àárín ṣe rí nù bó ṣe rí nù. now ẹ já wá padà sí ibi ẹlẹ́ẹ̀kejì kí lẹbi ẹlẹ́ẹ̀kejì tá a padà sí òun náà ni ti ọ̀rọ̀ àfáàwà Abdulhakeem iná mo fi pe ètò ní ojú òpó tàn ẹ bá sì pé ojú pọ̀nà ìtàn ẹ bá pè ní ojú pọ̀nà ìtàn ẹ ti ojú òpó ẹ ti pè papọ̀ ojú òpó tàn kí dédé tí mo fi sọ pé ojú òpó tàn òun náà ni wípé ìtàn máa ń ní chain ó dàbí tírèènì ni ọkọ̀ rélùwéè òun ò lè yà bí ìgbà tí mọ́tò lè yà sọ́tún tó lè yà sósì. So si bí pléènì ṣe ní rúùtù tó máa ń lọ́hùn kò síbi tí ò lè yà sí lófurufú ṣùgbọ́n tírèènì ọ̀nà kan náà ni ó máa tọ̀ lọ ojú irin tí wọ́n bá ti là fún pé yóò tọ̀ náà ni kò lè ní mo fẹ́ sáré yà mo fẹ́ jérò ń bì bí tírélà ṣe gùn tó kò síbi tí ò lè gbẹ́rù dè tọ́nà bá ti dà ṣùgbọ́n tírèènì ọ̀nà kan rẹ̀ náà ni ó máa tọ̀ lọ bẹ́ẹ̀ náà lójú pọ̀nà ìtàn ẹ wá wo ìtàn tí mo sọ láàrin wákàtí kaàbọ̀ tí mo ti bẹ̀rẹ̀ ètò tí mo fẹ́ jó yé wa tí mo wá lọ ọ̀tún tí mo lọ òsì mo sọ bó ṣe padà síbàdàn gbogbo ẹ̀ báwọn ọ̀sáré mu fún wa mo lọ àwọn ìlú lóríṣiríṣi mo lọ òwú mo lọ gbá mo lọ àwo mo padà síbi tí mo ti ń bọ̀ ẹni tí ó jẹ́ ó pìtàn làákàyè rẹ̀ ó mú sánsán ọlọ́run ọ̀wà àfikínní kan kí ọ memory ó ní last memory níbi tí mo ti ń bá tàn án bọ̀ ẹlòmíì ò lè sọ̀rọ̀ ọgbọ̀n ìṣẹ́jú yóò ti junú. No ládùúgbò gbogbo ibi tí mo ti lọ tẹ bá sì lọ wo ìtàn tí mo ti ń sọ bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ẹ lè rí i kítàn mi kọ́mọ́ tẹ̀léra wọn tí n bá sọ̀tàn míì tá a bá ti rẹ́rìí míì èmi bó ṣe rí nì bẹ́lẹ̀ ṣe rí nì àti rẹ́rìí tó kún ju ti tẹ́lẹ̀ lọ ìyẹn ni ká jùlẹ̀ ká mélè àbí àtúnṣe ibẹ̀ ní yóò wáyé kò tó burú bẹ̀ níbi ìtàn. àfáà wa akeem wa sọ ìtàn pé. Ọ̀rúnmìlà ẹ jẹ́ ń play fún wa torí àwa tá a gbọ́ ńgbà náà kọ́mọ́dà bí yìí pé ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́ àfáwà Abdulhakeem sọ ìtàn náà. jẹ́ ń play fún wa. ẹ̀rọ náà náà pẹ̀lú èdè tẹ́ bá ń sọ lẹ́yìn tó àwọn àlẹ́ òní. bàtà nàbí ọmọ dáyé o. ti tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí àfáà wa Abdulhakeem sọ. òun ń ròyìn pé lẹ́yìn ìgbà eh, rìjíìmù Ọ̀rúnmìlà àbí sáà Ọ̀rúnmìlà lẹ́yìn ìgbà tánẹ́bì wáyé lọ́rúnmìlà tó wáyé because that's me gba afa Abdulhakeem náà belief nínú àlọ́ Odùduwà epo Odùduwà wá gbá àwọn òrìṣà wá láti Mẹ́kà gbogbo àwọn òrìṣà àtẹ̀rẹ́ tá a ní nílẹ̀ Yorùbá kò sí kankan tí wọ́n trace lọ sí Mẹ́kà ẹlẹ́ẹ̀kejì àwa ará Saudi gan fúnra wọn wọn ò ní tẹ̀yìn tí ń jẹ́ Odùduwà Saudi ò ní bẹ́nìkan bẹ Odùduwà là ń pè Saudi òní tọjọ mọ́ bẹ́ẹ̀ pé bàbá rẹ̀ wá lọ bá kíní kankan kàn án lọ táwọn àáfàá kìbọnú tàn ni bó ti sọ fún wa àwa tá a bá lọ wọ ẹjá lọ wo ta ni Odùduwà ta ni Ọ̀rúnmìlà ta ni Ọ̀rúnmìlà ẹjá lọ wò mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa Ọ̀rúnmìlà ó ti pẹ́ kì í ṣẹgbẹ̀rún ọdún márùn sísìn gbogbo pàdánù bí wa Muhammad sallam wáyé ó padà kò tí ì wọ one thousand five hundred years ó ń bẹ one thousand five hundred years ni tá a bá dúró lórí kàtámì nàbí yòópé ànábì tọ́lọ́ ń pè nínú àlùkùránì kò yọ Ọ̀rúnmìlà kúrò tọ̀rọ̀ Ọ̀rúnmìlà ti wá bí fọ́ tiẹ̀ ọlọ́run dẹ́dẹ̀ sọ́nà àlùkùránì pé gbogbo orílẹ̀ làwọn rán òjíṣẹ́ sí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń mú wọnú ẹ̀sìn lónìí tí èsì àwọn tó gbé ẹ̀sìn kalẹ̀ ẹni ó Islam náà à ń tẹ asọ́lẹ̀ à ń ṣe wírìdì à ń tasọ̀ funfun lẹ̀ sànàbì ló mú wá kírísítẹ́nì ń kólú àtijọ́ wọnú chọ́ọ̀chì ṣéyé jésù ló mú wá so bó ṣe máa ń wà nìyẹn kò wá sọ pé tá a bá rí nǹkan kan tá a sábà rẹ̀ ká wá sọ pé ẹni tó mú nǹkan yẹn wá ni ló ń ṣe é ká sọ pé gbogbo táwọn ọmọ nífàṣà àbáwọn tán láwọn ń tẹ̀ lọ́rùn mi là ń ṣe lónìí o tá a bá wá rí tí ò dá lára wọn ká wá láwọn ni àti rá àfáà tí ń gérí àwọn àfáà gérígérí pásítọ̀ tí ń fa òyìn tí ń rí odidi èèyàn mọ́lẹ̀ gbogbo ẹ̀kọ́ láti rí sòsáwà ní wípé àánú àlùkùránì ni wọ́n ti ní wọ́n máa ṣèyún àbínú bíbélì wọ́n ti ní wọ́n máa ṣèyún lórí ọ̀rọ̀ tọlọ́mọ àlédè tí àfáà Kim wá sọ ẹ rí i pé nígbà tí mo ṣètò mo ní mo fà fà Kim ní seven days kó fi render apology mi tí ìrì fídíò bẹ́ẹ̀ ó ti render apology ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa agbọ̀rọ̀dùn lọ́rọ̀ máa dùn ẹ mọ̀jà torí àṣìṣe ọjọ́ kan ẹ rí i pé mo tún sọnú ètò yẹn náà pé mo respect àfa blakim àmọ́ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ti Ọ̀rúnmìlà olódù pátágbáà ni wọ́n wọn ò mọ nǹkan kan pa ìtàn yẹn yín sì sọ bí tá àfa blakim ti rí tàn wọn yín sọ fún wa ṣùgbọ́n ẹja wo unity tá a fa blakim ń pariwo so kínní kan ti máa ń bẹ lára wa mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kọ́mẹ̀tì gbà mo ṣètò yẹn àì ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ máa fa blakim ọ̀pọ̀lọpọ̀ sì lè máa fa blakim ṣùgbọ́n ká wá sọ pé torí àṣìṣe ọjọ́ kan yẹn kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe torí pé nínú àwọn àfáà tẹ́mi rẹ̀ ẹnikẹ́ni tí ba. ń pè unity ilẹ̀ Yorùbá nígbà wọn tẹ àwọn àfa bẹ̀rẹ̀ sí ní jáde tẹ ń pariwo wọn mọ̀ jẹun jẹ àfa Abdulhakeem yìí náà lọ́mọ lọ pé we go continue to jẹ́ǹjẹ Christmas ó sì lọ bá wọn pásítọ̀ wọn kí wọn ṣebí unity tá à ń fẹ́ nìyẹn nílẹ̀ Yorùbá sí ká mọ bára wa jà ni ká mọ bára wọn àmọ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá wà mọ́ fàáfàá ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà àwa ti sọ̀rọ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a fẹ́ bú wọn a nímọ̀ nípa rẹ̀ tẹ́ ẹ bá bẹ lòmíì náà tó jẹ́ babaláwo tó náà fẹ́ sọ̀rọ̀ kò ní mẹ́rin wá o ẹ̀bú náà ló náà mọ̀ kò ní mẹ́rin wá kò lè sọ ìtàn ẹ rí i pé mo sì sẹ́nu po ìtàn Ọ̀rúnmìlà ni wọ́n wá sọ ẹ wá sọ ẹ má ẹ yọ àlọ́ kú ẹ wá sọ ìtàn Ọ̀rúnmìlà gangan fún wa. ẹja jọ ká ṣe sùúrù lórí àrùn bẹ̀tí tí ó wu èmi àfa blakim ó jáde kí wọ́n rẹ́ndà apology kó sì tán bẹ́ẹ̀ because Ọ̀rúnmìlà bàbá ńlá wa ni o ẹ̀rọ nígbà táwọn àfa blakim sọ pé sọ́mọ àlè máa jọba ńlẹ̀ Yorùbá ìrìnà pé wọn ò mọ̀ náà nu wọn ò mọ̀ pé Ọ̀rúnmìlà ọba ni wọn ò mọ̀ pé àwọn ọmọ rẹ̀ ọba ni èyí tó fàjà láàrin àwọn àti ọmọ wọn ọlọ́wọ̀ nù tó lóun ò lè wólẹ̀ fún bàbá pé a ah, ọ̀dádé èmi náà dáadé adé ìlẹ̀kẹ̀ ló dé ìlẹ̀ èmi náà dé ọ̀tẹ̀ pa gbogbo ẹ̀ olókin èmi náà lókin sẹ́mọ̀ àwọn ọmọ páwọn ọmọ ọ̀rọ̀ mẹ́là tọ́jọba gan wọn tó lé wọn lé mẹ́jọ <laughs> ẹ bá gbọ́rọ̀ lọ. ó dàrú mọ́ náà lọ́wọ́ ó lọ́rùn sojúlówó ọmọ àlè àmọ́ àlè níyà rẹ̀ lóyún rẹ̀ fún bó lè ṣe jẹ́ ojúlówó ọmọ àlè jù yún lọ bó ọmọ ọkọ Abbas kì í ṣe ọmọ ọkọ ṣùgbọ́n ọkọ ìní ìyá rẹ̀ lóyún rẹ̀ fún so kí ni Abbas kì ọmọ ọkọ ṣùgbọ́n ọmọ ọkọ ìnìyá rẹ̀ lóyún rẹ̀ fún ṣẹ̀tìrì báwọn. Ọ̀rúnmìlà kì í ṣe ojúlówó ọmọ àlè àmọ́ àlè ni ìyá rẹ̀ lóyún rẹ̀ fún. Adé kì í ṣojúlówó ọmọ ọkọ ṣùgbọ́n ọkọ ìnìyá adé lóyún adé fún <laughs> ṣẹ̀gbọ́n ìtẹ́ fi ń pèyàn lọ́mọ ọkọ náà ni pé ìyàwó lóyún fún ọkọ ìtẹ́ fi ń pèyàn lọ́mọ àlè ni pé ìyàwó lóyún fún àlè ọkùnrin tí ìṣẹlẹtọ rẹ̀ ọ wà nílé ọkọ ọ wà lọ lóyún fẹ́lòmíì. gbogbo ohun tó lè fi wọn ní àyíká tó lè sọ wọn dẹni kó látàgbọ ọlọmọ ọlọmọ àwọn ọkọ rẹ. ó ṣe mistake nígbà yá ànábì ọ̀pọ̀lọpọ̀ èébú ni wọ́n bú ànábì ṣùgbọ́n ọlọ́run dá wọn ọlọ́run dá wọn lóhùn padà wọ́n pe ànábì ń wèrè gan dánwò tọ́lọ́run sọ pé ara ànábì èsè wèrè irú ẹ̀ náà wọ́n sì tún ń budò láì ẹ lọ inú bíbélì náà mo ti sọ lọ wo ìtàn bí dáfídì bó ṣe fẹ́ ìyá solomoni táwọn bà ní ìsírẹ́là kọ àti ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní dáfídì lọ jagunjọ kan ó ní gbogbo àwọn ọ̀fẹ́ mọ̀ bọ́yọ́ ọmọdé ń bẹ́ẹ̀ bá gbà ń bẹ́ẹ̀ bá rúgbó wọn lòun ọlọ́run ló ní kó wọ́n pa gbogbo wọn náà ń ṣe dòní náà nu ń náà nu nígbà tí wàá rí ń nígbà mo sọ ọ̀rọ̀ kan tí mò ń sọ nípa àwọn Israel àti Jordan gbà tí wàhálà ṣẹlẹ̀ inú mi dùn fún brọ́dà tí wọ́n sẹ́ni kìnìkan ẹnìkan wá pè mí náà sẹ́mi ọ̀ka máàkì ní kí n lọ ka máàkì nìkan mark chapter sixteen kí n kà dé kí n lọ ka verse fifteen mo ní rárá kò sí níbẹ̀ eight ni mark parí sí mark chapter sixteen verse one to eight ló parí sí láti nine dé twenty wọ́n fi kún ni brọ́dà nǹkan wá rí ah àwọn gbà fún lóòótọ́ lájà àbáṣọ máa ń ṣèwádìí o wọ́n wá sẹ́ndì àwọn kìnìkan sí ni ó máa lè ọ̀rọ̀ ní jáde lẹ́nu mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè rẹ̀ láàfà tí ò mọ kéwú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè rẹ̀ pásítọ̀ tí ò mọ bíbélì ọ̀pọ̀lọpọ̀ ń pè rẹ̀ lónífá tí ò mọ fa ọ̀pọ̀lọpọ̀ ń pè rẹ̀ lólógùn tí ò mọ ògùn. ìjà máa gbọ́ lọ. ẹ ṣe iṣẹ́ ìwádìí ọ̀pá iṣẹ́ rẹ̀. àìsàn yìí ni ìyá ọ̀run nígbà tó jẹ́ Yemọ̀jálé kò tí ì jẹ́ òrìṣà yẹn o òun àti ọkọ rẹ̀ òrìṣà owó wọn fẹ́ra wọn ní ṣọ́kà wọ́n dẹ̀ wà lórí ara wọn àyẹ̀ra wọn láyé ṣùgbọ́n wọn àti ìgbà àìsàn wa kọlu òrìṣà owó tó jẹ́ bàbá ọ̀run nígbà yìí. Yemọ̀jálé yìí wọ́n á wá gbogbo ọ̀nà láti fi dára ọkọ rẹ̀ káyì sára rẹ̀ ó já. ọwọ́ àgbò pa owó lọ. òun òkè ń lọ tó bá ti dé òkè ń bẹ ní lẹ́yìn òkè ń kọ́nà kọjá omi yẹn o orí òkè ń kọ́ lọ pé tó bá ti lọ́bẹ̀ ara ọkọ rẹ̀ ọ̀yà lọ́jọ́ òòsà ọkọ yẹn lọ́ọ́ yarí bá gbéra lọ́ bá ń lọ. ọ̀rẹ́ títí ọ̀rẹ́ jáde kan ó lè pàdé alákùnrin kan tí wọ́n pè ní òsùnmáyì. òsùnmáyì yìí ó ń lónìí àyẹ̀wò àyẹ̀wò tẹ̀lé yẹ́mọ̀yẹ́ yóò tàkójá.

lẹ́yìn igi oko ti ba igi igi igi igi tó wá bà lẹ̀ igi ń ló mú padà sí lọ ọkọ rẹ̀ wá lọ igi mú omi kan bẹ̀rẹ̀ lókè ń kó mẹ́rin ló ọkọ rẹ̀ mú ara ọkọ sí ha. ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ ọjọ́ bójú ọjọ́ oṣù bójú yìí máa yálé bá rí inú ti ń ga bá rí pé ẹsẹ̀ ọba lọ mú aṣọ kan ọba kó ara rẹ̀ mú pàtó yẹn kúra títí ọkọ̀ sábà ó ń wọ́ṣọ gbàgede ó ń k

lára ètùtù tẹ́ ní ká ṣe fún yín kára yín ó lè yá ni pé ẹ má sùn mọ́ mi fọ́dún kan gbé e fún àkókò àkùmà àkókò àkùmà mi o <laughs> ah, kí ló dé ah, kí ló ṣẹlẹ̀ lórí lórí tiktok. àlọ́ mo fẹ́ lọ sùn báyìí o. ló ṣẹlẹ̀ lórí tiktok o làbí kí ni ti gbé wa kó lórí tiktok kí ló dé. ìjà máa gbọ́ lọ. ọ̀wọ́n mẹ́la omi. ẹ dákun ó wá bí ọ̀rọ̀ mẹ́la kan ó wá bẹ́ẹ̀ fi sílẹ̀. ọba ní wọ́n ní ni o wọ́n ní ọ̀wọ́n mẹ́la wá sọ̀rọ̀. ó ní ìyá rẹ̀ ìyá ìyá rẹ̀ ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ní kòtẹ́ nínú àwọn ọmọ tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ ní ìkóńdó tẹ́ ẹ bá tẹ̀sí lọ́wọ́ ògbó ọ̀rọ̀ mẹ́la wá rẹ̀. Ilé tí wọ́n nínú àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ lẹ́tà kékeré ní Jésù ó ní arákùnrin lórí òní ọlọ́run kan tí ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ sí àwọn ẹranko tí ọlọ́run bọ́ bàtà ọlọ́run bá bàtà sọ ìròyìn rẹ̀ ní àwùjá rẹ̀ àwọn mẹ́ta ní òkun ọ̀mẹ́lù wọ́n wá ń sọ ọ́ ìbẹ̀rẹ̀ tí yóò fún mi kò ní mú lọlé ìyá wa sọ pé tóun bá mọ́ ọ́ lẹ́yìn tóun fẹ́ sọ fún ọkọ ni ìyá rẹ̀ ní mọ̀jáde ló tó padà wọ̀ ní yíyí bàbá wa rí bàbá wa nàá jẹ gidi. ìmọ̀jà ìyàtọ̀ sí ibi sunday òní bí àwọn tí àwọn tí wọ́n kóra wọn jọ lórí social media tí wọ́n ń pè àná tí wọ́n náà àná méjì pátákópa tó gba nílẹ̀ ni wọ́n fi ka àná lórí social media tó jẹ́ àná yòrò àwọn àná yòrò lọ́wọ́ ààrẹ ààrẹ bí òòlù kúkú wọn. Akim so nígbà wọn ti fi allegation kan ànábì lẹ́yìn náà wàá fi lọ wá ìtàn tó jẹ́ pé àlọ́ báwọn tó ń sọ tiwọn náà ṣe ń pa àlọ́ lẹ́yìn náà bá ń pa àlọ́ lẹ́yìn náà bá ń pa àlọ́ ibi ìgbà ẹ pé àfa Kim láwọn gúgú ẹ̀ dáadáa so káwọn tó lè sọ̀rọ̀ ìwé tí àfa Akim gúgú ìwé tí wọ́n sọ tẹ́ bá gúgú ẹ̀ òun lélẹ̀ ibi tó ti rí tàn rẹ̀ ni ó dùn mí àwọn títọ̀ kí wọn ò lè rí wa wò mọ́ eh, kí ló rúkọ ẹ̀ awo ifá lẹ́nu lẹni tó kọ ìtàn yẹn awo ifá lẹ́nu ló kọ now oh, ìgbà tó kọ ìtàn ní tó ń fẹ́ sọ nípa Yemọyalé gẹ́gẹ́ bí onípò níyà Ọ̀rúnmìlà Ye, Yemayale had a husband that was Orisaoku, but he was very sick, and she went to consult the Orisa oracle with Elegbara. Ẹ má bínú ẹ jẹ́ ń bóde dáadáa kí n bá lè tètè máa rí ka. Mo tabu. lọ́wọ́ ẹni tó fún wa ní tàbùn nígbà tí a fẹ́ ṣe àjọ̀dún kíní tá a ṣe lọ ìtàn Yorùbá tá a ṣe ní Samsung yìí amẹ́ríkà ṣe gidi gan náà ni wúlò fún wa la fi ka pdf and Elegbara told her that she had to go to the mountain range without crossing the sea ẹni pé táàfà abdulhakeem ń sọ ibi tó ti kà ní and the most and the most difficult thing was crossing the sea pé èyí tó burú jù ń bẹ́ẹ̀ náà ni pé láti dá òkun kọjá Yemọyalé started had traveled to the mountain range, but in the in the in the way she came across a man who was Osumari pé ó pàdé ọkùnrin kan lójú ọ̀nà Osumari the rainbow rainbow nu Osumari pé rainbow ni pé èèyàn nígbà náà he was he was a beautiful and perfect man ó jẹ́ to tó tó rẹwà tó sì dá lọ́mọ But he had a defect that defect was that his skin color was composed of all type of colors like the rainbow. Ó wá ló ní àléébù kan, àléébù náà ni pé gbogbo ara rẹ̀ kìkì àwọ̀ ló ní pé gbogbo àwọ̀ kìí ṣe pé ẹ̀mà aláwọ̀ kàláńkìní ni gbogbo awo ní ń bẹ lára rẹ̀ rainbow àléébù kan tí ń bẹ lára rẹ̀ nu ṣùgbọ́n ó rẹwà dáadáa ó ló rẹwà ó sì jó níwà pẹ̀lẹ́. mm Osumare told Yemayale that in order for her to cross the, do, his domain, pé láti lè kúrò lórí agbègbè mi orí ilẹ̀ mi o, she had to give herself intermediate to him to have a set with Osumare pé o ní láti yọ̀ǹda ara rẹ o, kémi Osumare ó bá ẹ Yemayale accept because she went to save her husband. Ó gbà fún torí pé ó fẹ́ ṣe kí ni ó dóòlà ẹ̀mí ọkọ rẹ̀. Orisaoko who was sick ọ̀yìn Orisaoko ọkọ rẹ̀ tó wà ní orí ìdùbúlẹ̀ Yémọyálé are in intermarriage relation with Adamante orí òkè yẹn náà ni òkè òkè òkè with Olsumare and then she continue her trip to the mountain range she finally arrive at the mountain she climb up to the top there she found a scare tree and she got the ikin níbẹ̀ iná ẹ̀ ló ti rí igi tó ṣe pé igi abọ̀wọ̀ lẹ́yìn ìgbà tó bá sọ̀tàn tó lọ tó dórí òkè tó gùn orí ó sì mú ikin magical scare seed of ifa. tó ṣe pé wọ́n gbà yí pé um, ajẹ́bí idán èso Ifá ni. Hmm. Yemayale went back to her house to see her husband Orisa Oko. She opened the ikin and gave the juice to Orisa Oko for him to drink ó la inú ike yẹn ó sì rí àwọn èso tí mẹ́bẹ̀ẹ́ yá gbà mú ọkọ̀ ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní mu àwọn kí la lè pè ṣé ọtí kà láàpè ni àbí ọtí ni àbí júùsì náà láàpè ni àbí nǹkan ẹlẹ́rìn dòdò láàpè. with this medicine òrìṣà oko has held completely pẹ̀lú eléyìí ara òrìṣà oko yá what Yemele don't know was that she was pregnant from her relationship with Òṣùmàrè kò sì àmọ̀ pé òun lóyún fún Òṣùmàrè nígbà tó ti bá ṣe ibi tí àáfàá ti rí ẹ̀rí pé gbogbo tá àáfàá sọ yẹn ibi tí wọ́n ti rí nìyẹn awo ifá lẹ́nu lẹ́ni tí wọ́n ló kọ ìwé yẹn tó gbé sórí Google now tọrọ bá rí báyìí pé mo sọ náà níjọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ̀wé ló wà lórí ifá tí èsè ẹyọkan tí èsè méjì tí wọ́n pọ̀ tó pé àwọn náà kọ ìwé lórí ọ̀rọ̀ Ifá ni o pé wọ́n pọ̀ dáadáa so tá a bá wá rí nǹkan báyẹn àbá àbí tá a rí kò tó ẹ má bínú mo fẹ́ wò bóyá eléyìí ti lè padà dé ni kíní ó ti gbé lọ wọ́n jọ ìwà ni àmọ́ tó dé tó fi dúró tá a bá wá rí nǹkan kan bẹ́ẹ̀ aríwé kan báyìí o a kà á ẹ̀tọ́ wa ni pé ká tún wo àwọn ìwé míì táwọn míì kọ lórí ifá so awo ifá lẹ́nu yìí nísìnyí èèyàn mélòó ló mọ̀ èèyàn mélòó ló mọ̀ ẹlòmíín lè máa sọ̀rọ̀ fàpèjúwe ni ẹ wo àràbà fálékè tó bá ń sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ with authority nípa ọ̀rọ̀ ifá yóò sọ opinion ti ẹ̀ ni yóò sọ opinion ti ẹ̀ ni àwọn tó jẹ́ àgbà tó jẹ́ ọ̀jìn àwọn ọ̀jọ̀gbọ́n nínú Ifá lọ rẹpẹtẹ tí wọ́n pọ̀ gan-an àwọn míì ń bẹ tá a mọ̀ àwọn míì ń bẹ tá a mọ̀ tí wọ́n sì ti kọ ìwé tí wọ́n ń ṣiṣẹ́ ìwádìí irú ẹ̀ bàbá wa Wándé Abímbọ́lá àwọn pòfẹ́sọ̀ lọ rẹpẹtẹ àwọn ọ̀jọ̀gbọ́n lọ nínú Ifá ká tó wá padà sódò Òṣogbo bàbá tí gbogbo wa mọ̀ tó gbajúmọ̀ tó ti gbé ọ̀rọ̀ Fálérí lọ́jọ́ láti ìpìlẹ̀ ayé rẹ̀ iná ní bàbá wa Ifáyẹmí ẹlẹ́bùbà àràbánú ìlú Òṣogbo ǹjẹ́ àti ẹ̀rí wọn pé bàbá o mo mọ̀ rí ìtàn kan lórí social media tí wọ́n kọ nípa Ọ̀rúnmìlà ṣé bó ṣe rí nù. a wàá béèrè lọ́wọ́ àwọn tó mọ nǹkan àtàwọn tó mọ̀tàn tá a bá ti béèrè lọ́wọ́ wọn ẹni. nínú àwọn aládìs wọ́n máa gbọ́dọ̀ if àdìsí eléyìí pé àdìsí eléyìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé àwọn tó kọ àdìsí wọn ò bá ànábì láyé ọgọ́rùn-ún ọdún méjì ti lọ kí wọ́n tó máa kọ́ ẹlòmíín kọ tiẹ̀ ń fìfẹ́ inú kọ́ ẹlòmíín kọ tiẹ̀ ń kò dodo mọ́ ilẹ̀ yẹn àfàgbẹ̀ àdìsí eléyìí ò ṣeé gbà làwọn kan tó fi jókòó ti ọ̀rọ̀ àdìsí bẹ́ẹ̀ náà ni ìtàn ẹni tí ó bá sọ ìtàn ó lè prove ẹ̀ nínú ìtàn ẹ wo ìtàn ìgbà tánẹ́bì sá sínú um, ihò láìpẹ́ kọ́lá eríta ìfàmọ́ra yín lọ́wọ́ Lawrence kìíní kan ni kìíní kan ni nǹkan kan kó tó lọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀tán ṣe ń rí bí gbogbo wa ṣe wá jáde ńgbà náà tá a gbàgbé àìrọ́ ànábì àti Abubakar ní bẹ́nu kòtò kìí ṣe Lawrence kan so ẹ̀yin wá fẹ́ ká gba eléyìí gbọ́ pé tàn tí àáfà akíìmù sọhun tí awo ifá lẹ́nu sọhun o ká gbà pé bẹ́ẹ̀ ni ká sì wá gba ẹ̀ tí ẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ Ṣàngó náà ká gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí tó ṣe pé irọ́ ni tẹ́ ń bá fi lọ ẹ̀yin ẹ̀ bọ́ ta àbẹ́yìn fẹ́ kẹ́ ìtẹ́ bá irọ́ tí wọ́n pa tẹ́yìn gùn sí ní mọ̀ ń pa rẹ̀ ẹ fẹ́ ká gbà pé òótọ́ ni pé Ṣàngó ọba rẹ̀ sùn nínú ìlànà sí ni nítọ́wájẹ́ ń lọ sínú ìlànà bí ààrẹ mọ́ ṣe ń bá ọba kú àti bó ṣe bẹ̀rẹ̀ nínú ìtàn ẹnikẹ́ni tí ọba jẹ aláàfin Ọ̀yọ́ ọgbọ́dọ̀ ní yàrá rẹ̀ ọlọ fún ni yàrá rẹ̀ ọlọ fún ni wọ́n wá yan ìyá fún nínú àwọn obìnrin tí ń bẹ láàfin bèlè tàṣe pé ìyá Ṣàngó gan ti kú láti kékeré. wọ́n fún un níyàwó lọ́hùn kò tí ì padà dé tí yẹn fi wà ń bẹ̀ yọ padà wá bá tọkọ bá lọ ogun tó bá dé iná ẹ̀ ni tóyún fi ga tó fi bímọ sọ́hùn ó bímọ tán náà ló kú Ṣàngó gan ti dàgbà kó tó wá rán yàn pé lọ bá ń béèrè orúkọ ìyá mi wá gbogbo àwọn àfáà ń rádaràda wọn mọ̀ tán wọn ìpè Ṣàngó ti dàgbà o èjìdé làwa ń pè torosí làwọn ń pè gbogbo wọn wọ́n mọ̀ ẹ̀yin fẹ́ ká gba àlọ́ tẹ̀yìn pa àmọ́ àlọ́ tí wọ́n ń pa mẹ́yìn ẹ̀ bí ṣe máa ń rínú bí tiyín ṣe ń dùn wá ń dùn èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má bàtà àwọn bàbá mi jẹ́ yóò máa dùn àwọn tó jó lórí ìsà ẹ má fẹnu àbùkù kà wọ́n bẹ́ẹ̀ ni ọmọ dùn mí gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ bá fẹ́ na àbùkù ka ànábì àfi tá a bá jọ gbà torí wá bá jọ pé tá a jọ gbé rẹ̀ndẹ̀rẹ̀ndẹ̀ jù ú lẹ̀ látòórọ́ náà lọ. so ibi tí àáfàá akim àwátà wà lórí tiktok a ti kà fún wa ibi tá àáfàá akim ti rí ìtàn rẹ̀ nu tí èdè ẹ̀ ṣètàn tọ́wọ́ ǹtẹ́tík tí ò dẹ̀ ní gbòǹgbò. bá wá rí tàn gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ lọ wo fíkìú súnà wọ́n máa wọn àdíìsì wá wọ́n wò dájọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ lórí rẹ̀ ìdíyẹn tó pé mọ́sáàbà àwọn ìmáàmù tó ṣáájú Abu Hanifa ni ìmáàmù Màlìkí ni ìmáàmù Ṣàfi ni Ahmadu ọmọ Ambali la fi ní mọ́sáàbù wọn kí ni wọ́n sọ kí ni wọ́n sọ tá a bá rí wọn ṣùgbọ́n gbogbo wọn tá a bá wá padà sọ́dọ̀ ànábì àtọ̀dọ̀ Ọlọ́run àti ìlà àti ìrọ̀sùlà bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ìtàn nílẹ̀ yorùbá àwọn míì lè kọ ìtàn láti fi lè ba èèyàn ló kọjá nígbà wà kékeré ìtàn kan àlọ́ kan bẹ tí wọ́n máa ń pa fún wa olómù olè sìnkín olómù olè tí wọ́n sọ ọmọ tí bàbá rẹ̀ jù sáàtàn wọ́n ní bí wọ́n ṣe bí ọmọ tán wọ́n rí pé kọ̀ rẹwà wọ́n bá jù sáàtàn kọ̀ bá kú ẹlẹ́dẹ̀ ọlọ́run bá ṣe ọ bá dàgbà láàtàn náà ni o. nígbà o tán ọba rí tọrọ rí ló bá fẹ́ ra tàkúté ní bá ń dẹ nígbà tí ó dẹ tàkútọ́ bá gbẹ́ran ìgbà tí ó débẹ̀ nìkan ń lọ lọba rí pé olómù ni wo ló ń lé ti gbé sábẹ́ tòbí re ló ń kọ ní lọ ọjà àwa wà ń kékeré wa àmọ́ ọba olómù ni wọ́n ń mọ́ nílẹ̀ Yorùbá wọn a máa èébú búra wọn wọn a wọn ìmọ̀ ń wà bẹ́ẹ̀ wọn a sì máa ń yítàn padà fi ba ìtàn jẹ́ tíjà ṣẹlẹ̀ bó ṣe sì wà ní gbogbo ayé náà nu wọn a máa fẹ́ sọ irọ́ dòótọ́ wọn a máa fẹ́ sọ òótọ́ dirọ́ irú ẹ̀ ni ti àwo ifá lẹ́nu yìí nìsín tí àáfàá kíìmù gbé tó rí nǹkan fẹsẹ̀ lé nígbà tó ní orí Google ni òun ti rí tàn mo sì sọ fún wa ìtàn lórí Google kìí ṣe pé gbogbo ìtàn tí ń bẹ lórí Google náà ló wọlé Google kọ́ ní ń kọ ìtàn àwọn èèyàn ni wọ́n ń sọ̀míìtì ìtàn ń bẹ̀ ó dáa fúnṣẹ́ ìwádìí ó lè tẹ̀rí nǹkan afẹ́ rajà ni afẹ́ ṣe gbákan ni gbogbo nǹkan tá a bá fẹ́ lò ó ń bẹ ń bẹ ṣùgbọ́n síbẹ̀ náà àwọn ìwé kan bẹ tó o bá fẹ́ rà ó lọ sórí Amazon àtàwọn bíi ojúpọ̀nà míì tí wọ́n ti ń ta ìwé àwọn ìwé míì náà sì tó ń bẹ tí ò sí lórí Amazon tó ṣe pé ó ṣe báyìí kó o tó rí nígbà tá nìkan pè mí ní àwọn ìwé ń bẹ lórí Wikipedia nǹkan nǹkan mo ní Wikipedia ní ìwé bo Wikipedia tó ṣe pé wọ́n fi àyè ẹ́dítì sí táwọn ọmọ Yíbò ti ń lọ tí wọ́n ń tọwọ́ bọ ìtàn tí wọ́n ń yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tà tí ń bẹ lórí rẹ̀ tí wọ́n ń yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tà lórí ẹ̀ àbí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ là ń gbọ́ yí pé àwọn ará Benin sọ yí pé àwọn ọmọ àwọn l'Odùduwà àwọn nígbà àwọn làwo táwọn Yíbò ń sọ pé àwọn làwọn ní Ilé so tí àáfàá Akeem bá rí yun náà lórí Google ó ti gbàgbé tàn náà lò náà ìtàwọn Yíbò ń sọ àbórí Google náà kọ́ ló wà tẹ́lẹ̀ àwọn ni àwọn làwọn ní Ilé Ifẹ̀ àbí èyí tí Olúwo sọ sóun náà ti bọ́ sórí Google tó ní pélé ìwó ní ilẹ̀ yorùbá ti bẹ̀rẹ̀ pédè èdè ìwó ní gbogbo yorùbá ń sọ ẹ gbà bẹ́ẹ̀ ìtọ́wá kù kékeré ìmọ̀ aláìgbọ̀n kan ìtàfi wá kéré ìmọ̀ aláìmọ̀ kan nígbà olúwo wá sọ yí pé ọ̀dọ̀ àwọn ìní ànábì ibrahim ti lọ so àfáà kíìmù ṣe é gbà bẹ́ẹ̀ àbí wọn ò gbé sórí google ńgbà lọ́gbà kọ́lá wò ó wà lórí youtube ó wà lórí Facebook tí olúwo ń sọ yí pé ànábì Ibrahim ọ̀dọ̀ àwọn ló ti lọ sílẹ̀ lárúbáwá ń bì tílé àti ọ̀nà Ibrahim sì ń bẹ ní Uri Iraki three hundred kilometre ní sí Baghdad ìlú Uri wà níbi tá a ti bí ànábì Ibrahim lóòótọ́ ló wá Áfíríkà àmọ́ kò sọ̀kalẹ̀ wá bí Egypt ló lọ ó wá nígbà ó ṣòro fún un ọ̀sán west africa ń ṣé n wá so náà nígbà lórí google afa akim ẹ ti gbà náà nu so kìí se gbogbo tá a bá lórí google náà ní í jẹ́ tàn náà ń fọpọlọ tẹ̀lé wa ẹ bàbá ṣe sọ náà ní kẹ́ bá láǹfààní lé lórí torí náà. ìtàn awo ifálẹ́nu lẹnu kọ nípa Ọ̀rúnmìlà tààrẹ ẹ̀ ló kọ tààrẹ ẹ̀ ló sọ pé à sọ́rúnmìlà wa jẹ́ sọ́jẹ́ ọba ọjọba Ọ̀rúnmìlà sì sọ màálè lóòótọ́ ni ọmọ àlè ìjọba nílẹ̀ Yorùbá tó ẹgbẹ́ àwọn ọba tó adé ọmọ àlè kì í jọba nílẹ̀ Yorùbá ọmọ àlè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kọ ó lè jẹ́ project lẹ́ni fi ṣe ìwọ̀n kankan tó kàn gbà oní ọkàn jókòó ni ẹjẹ́ ìrònú kí n gbé gbà báyìí wí ní tó fi ìwé ìṣe ni táfa kíìmù wá sọ di ìwé ní tààrà tààrà ń tiẹ̀ ní tó fi ṣe nu. mo rántí ọdún kan wọ́n pè mí program kan ní wọ́n sọ̀rọ̀ mi ò mọ nǹkan kan pa afá bẹ́ẹ̀ ni mi ì so nífa ṣùgbọ́n mo mọ ìtàn tẹ́ ẹ bá ní sọ̀tàn nípa ọ̀rọ̀ mi là mo mọ̀ ọ́ ẹ bá ní ìsọ̀tàn pa afá ń sọ ibi tó bá sì yẹ kí n dákẹ́ ń dákẹ́ ẹ lọ bá àwọn onífá kí wọ́n sọ ṣùgbọ́n tó bá wà controversial báyìí làwa ń jáde làwa wá sọ hmm, hmm, bó ṣe rí ni bẹ́lẹ̀ ṣe rí ni ìtẹ́yìn sọ kò rí bẹ́ẹ̀ torí náà àáfàá akeem ìtàn ọmọ ní ojú òpó ó sì gbọ́dọ̀ ní gbòǹgbò torí pé ojú òpó títò òun ní ni pé yóò níbi tá a tọ̀ tá a fi débi títà náà wà yóò níbi tá a tọ̀ tá a fi débi títà náà wà ìtàn pè ní tànù síbi ká kàn máa pa àlọ́ àbí ká máa wí wótò wótò wótò wótò lórí ìtàn tá a bá fẹ́ sọ àbá ń wí wótò wótò yẹn mélòó ìní wótò wótò ọ̀tà létí rẹ̀ bá a ní í ṣe rí nu ìtọ́wájú ń bẹ náà ni wípé ẹ mọ̀jà wá gbé lórí wípé a àṣìṣe ọjọ́ kan àwa ní táàfà Abdulhakeem bá ti jáde tí wọ́n ṣàtúnṣe lórí ẹ̀já gbàgbé ẹni yìí wà lára àwọn tó ń kọ̀ fún ìṣọ̀kan nínú àwọn àfáà tó jẹ́ mùsùlùmí tàbá mú bàbá wa Sheikh Akeugba Gold àásùn máa fa Abdulhakeem yìí ni torí táwa fẹ́ ni kílẹ̀ Yorùbá wà ní gbogbo àwọn tó ń dalẹ̀ ẹrú wọ́n sì ń lọ Amẹ́ríkà wọ́n bá bi àáfàá lónìí pé ṣé yóò lọ amẹ́ríkà àbí yóò london yóò lọ làwọn ò wí ẹ̀rí ńgbà tí sheik labib dé london tí wọ́n fi london tọrọ fáwọn ẹgbẹ́ yẹn àáfàá tó kù náà ó jẹ́ bí ìbára àfàlẹ́ yẹn kẹ́ máa fi tọrọ fún wọn. balitu siru náà lè ayé àtà dúnìyà ẹ bá gbéra yín pamọ́ páyé ọmọ ìṣẹ̀lẹ̀ gbéra yín pamọ́ fọlọ́run wọn ò fi àràfà tọrọ mọ́ i pé àṣewọ́ ẹranko làwọn èèyàn wá ń wù bí ẹ wù báwọn ilé ìṣeṣe tí ẹ lọ ọbẹ̀ pẹ̀lú láwàní wọn ò dà yín láàmú ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde ní tẹ́ ń pè ní ìfẹ́ nù táwa fẹ́ báwa ṣe fẹ́ kílẹ̀ Yorùbá ó rí nù bó ṣe wà lánàá nù làwa ń dálẹ̀ Yorùbá padà sí pé ẹ má gbé wa lọ sóko parun ẹ má gbé wa lọ sóko parun òkú ló kù oníṣẹ̀ṣe ọmọ wà àwọn olóòṣọ ọmọ wà ọ̀para rẹ lọ́para rẹ ìsìláàmù ọmọ wà bọ́ọ̀bà kúò láyé ló kúò láyé kírísítẹ́nìtì ọmọ wà kí la fẹ́ para wa fún náà ni kí la fẹ́ para wa fún àìmọye àwọn ẹ̀sìn míì tá à ń da akọ tẹ́lòmíì ò gbọ́ rí àwọn èèyàn mẹ́ka travel wọ́n ń kírun ń lu kan wọ́n ní bó sì lọ pera wọn wá wọn ò dẹ́n tí ń kírun rí pé kí wàá nílé ayé ọwọ́ ọlọ́run tó lọ́n sọ ní àrùkọ àbí tóun bá fẹ́ ṣe gbogbo aníjọ kan àbẹ́lẹ́sìn kan ọlọ́run ló ní síbẹ̀ orílẹ̀ kọ̀ọ̀kan lòun fún lófin àti ìlànà ìsìn rẹ̀ so ṣé kùránì tó sọ ẹ ti gbàgbé àmọ́ ẹ má dojú tàwa tá a jẹ́ mùsùlùmí mọ́ là ń sọ pẹ̀lú ògùn ọlọ́run bí a ṣe ń kéde fún wa á bẹ̀rẹ̀ ogun ọ̀tẹ̀ ogun àti parí ogun ọ̀tẹ̀ fẹ́ má bínú á bẹ̀rẹ̀ ìtàn ogun kírìjì ìtàn kírìjì máa pẹ́ ó sì máa gùn àlàyé sì máa pọ̀n bẹ́ẹ̀ á gé sí ìpele márùn-ún tó gbé ẹ́písòdù kọ̀ọ̀kan yóò fẹ́ ní tó thirty episode ìpele márùn-ún la fẹ́ gbé sí àwa ń rọ̀ wá èyí náà ẹ bá wa dá sí GTB bank là ń lò èyí náà ní zero seven two five nine four three six zero five lájà àbáṣe náà lẹ́bàá ń bẹ̀ GTB bank lẹ́ẹ̀kan sí zero seven two five nine four three six zero five GTB bank lájà àbáṣe náà lẹ́bàá ń bẹ̀ tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà tẹ́ bá ní béèrè tẹ́ fẹ́ béèrè nípa ìtàn àbẹ́yìn tí ẹ fẹ́ ṣalátìlẹ́yìn fún ìtàn Yorùbá ojúṣe gbogbo wa ni o kò yọ ọmọdé kò yọ àgbà wa kò yọ ọkùnrin kò yọ obìnrin wa lẹ̀ orí WhatsApp tẹ́ fi kọ́ńtàtì mi náà ní zero eight zero two three six eight seven four three two lẹ́ẹ̀kan sí lórí WhatsApp zero eight zero two three six eight seven four three two títí ìgbà tá a tún pàdé àárín òpìtàn ilẹ̀ ìbàdàn yín náà ni olóyè Laji Abbas èmi a máa wí pé ejò kan ò ní rọ́ọ̀lù rèpè láyè kó dúró ire o.